mo ní ààbò tó dájú lábẹ́ apárẹ̀. Èṣù lè gbógun tì mí kí lè sábàdà. Dọ́mínà ìṣẹ́gun dájú, àmọ̀fẹ́ rí Jésù kí n máa wojú rẹ̀ kí n máa kọrin títì nípa orí rẹ̀ ìlú ògbó mi kí n gbóhùn sókè pé mo bọ́ ìjà tán mo dé ilé mi. Àmọ́ fẹ́ rí Jésù kí n máa wojú rẹ̀ kí n máa kọrin títì nípa orí rẹ̀ ìlú ògbó ni ìjà mo dé ilé mi. Mo fẹ́ rí Jésù kí n máa wojú rẹ̀. Kí n máa kọrin títì nípa orí rẹ̀. Nílùú Ògbóni kí n gbóhùn sókè. Kí mo bọ̀ ìjà tán mo dé ilé mi. Òkùnkà mẹ́ta. Mo fẹ́ rí Jésù kí n máa wojú rẹ̀ kí n máa kọrin títì nípa orí rẹ nínú oko ni kí n gbóhùn sókè pé mo bọ́ ìjà tán mo dé ilé mi àmúfẹ́ rí Jésù kí n máa rẹ kí n kọrin títì nípa orí rẹ nínú oko ni kí n ìjà tán mo dé ilé mi yé àmọ́ fẹ́ rí Jésù kí n má wojú rẹ̀ kí n má kọrin títì nípa orin rẹ̀ ní ìlú Ògbóni kí n gbóhùn sókè kí mo bọ̀ ìjà tán mo dé ilé mi pé mo bọ̀ ìjà tán pé ilé mi pé mo bọ̀ ìjà tán mo ilé mi pé mo bọ̀.

nínú ìrìn àjò ìgbàgbọ́. in the journey of faith. àdánwò méjì ní bẹ níbẹ̀. we have to test there. a ní àdánwò ògo. we have that of glory. so a ní àdánwò ìgbàgbọ́. and there is a test of faith. there is a difference between àdánwò ògo àti ti ìgbàgbọ́. there is a difference between the test so, of faith and that of glory. àdánwò ògo ló dìde sí Jésù nígbà tó lọ nínú àwẹ̀ ogójì ọjọ́. Jesus was the victim of test of glory when he went on forty days fasting. ó tormented him for forty days. the devil went to him and tormented him for forty days. after forty days. after forty days. ó láti dán wò. he went to meet him to test him bá jẹ́ ọmọ Ọlọ́run. that if truly you are a child of God. ṣe báyìí kárí. do so things. ó ní no. he said no. gbàgbọ́ orí òkè tó ga wá. he took you to the hill. ọya bẹ́ẹ̀lẹ̀ wò ná. jump down. tòótọ́ bá débi àdánwò gbàgbọ́. when it comes to test of faith. ọ̀rọ̀ ni èèyàn fi borí wọn. you have to use words to overcome them àdánwò ìgbàgbọ́ wà. there is a test of faith. bí àdánwò ìgbàgbọ́ bá di àdánwò ògo. there is test of glory during test of glory. á dàbí pé kò máa ṣe. it will be as if it is a novice. àwọn téèyàn ò lérò ní ọmọ dẹ́wò. those that is not expected to test with testing. whatever tó bá ń là kọjá. whatever you are passing through. àdánwò ìgbàgbọ́ wà. there is a test of faith. nígbà tó débi àgbélébùú. when he goes to where he be crucified. àdánwò ògo. test of glory. o lè mọ sọlọ yẹn. nígbò débi àgbélébùú cross. àdánwò ìgbàgbọ́ ó that is the test of faith for him. nígbà mi bẹ. at times. àdánwò ìgbàgbọ́ a máa dìde. test of faith My come. àdánwò ti ògo ọ̀rọ̀ ẹnu àti ìgboyà. you use courage and words to overcome the test of glory. But as touching test of faith. ìgbàgbọ́ lèèyàn fi ṣẹ́gun. you use faith to overcome it. ejò ni ó gbé ejò mi. it is made of swallow snake. nínú ilé. in the house of. ọba farao. king pharaoh. so tọ́ba jí àdánwò ìgbàgbọ́. granted i is a test of faith. have to use faith to quench it fire. you do not stop to meet your friend. that this one is happening to me. torí ẹni ọ̀fẹ́ lọ bá. because the person who come meet. kò ní gbọ̀nyàn ju bó ṣe pass. he will not give you reasonable advice to pass the test. jesus carry his cross. àdánwò ìgbàgbọ́ ni. that was the test of faith. ó ń gbé àgbélébù lọ. he carry his cross. ẹni ayé dọ̀bálẹ̀ fún nílẹ̀. he that they prostrated to greet four days ago. ó dẹni ayé tutọ́ sí la. they announced victory on him. that's test of faith. àdánwò ìgbàgbọ́. test of faith. a máa múni gba ògùn ayérayé. na make sure to to receive eternal glory. if you refuse to carry your cross. tó o bá kọ̀ láti gbé àgbélébú ẹ. you will refuse to wear your crown. wà á láti di adé ẹ. so nínú ayé. in this life. bó ti wà nìyẹn. yes it is. ṣùgbọ́n ẹni tó gbà fógun. but he that accepted battle. ológun borí sí. battle prevail over him. ẹni ó surrender. he that surrender himself. ológun gbé battle battle sọ̀rọ̀ yìí. níwọ̀n ìgbà tí ẹnu ọ̀bá ti. so far the door of the man is not closed. ìrìn àjò àyànmọ́ ò lè dúró bọ́tà láti dé. the journey of destiny can be stagnated. bí ọ̀tá bá kóra wọn jọ. if enemy should gather themselves together. bí ẹnu ọ̀bá ti lè ti. so far the door of the man is stubborn. They cannot succeed. You will see. Ẹnu Pétérù òtì. Peter's mouth was not short. Ẹnu Pọ́ọ̀lù òtì. Paul's mouth was not short. Ṣùgbọ́n ẹnu Jòhánù tì. But John's mouth was closed. Níbo dénú ẹ̀wọ̀n. When he was in prison. Àdánwò ìgbàgbọ́ dìde. That was the test of faith for him. Kàkà kọ́ gbàdúrà. Instead of me to pray. Pé Olúwa yẹ mí. The Lord come to my rescue. Ọ̀dàkẹ́ o. He kept me àwáwí ni ṣe. he was giving excuses. bọ́lọ̀ ń sì eight july. and what God did yes was his excuse. àwáwí ni bàbá ńlá wa ádámù sí. our forefather adam was giving excuse and God did detest what he did. kó ti dọ̀bálẹ̀. granted i prostrate o oh lord forgive me my sin. mo bọ́ sínú ẹ̀ṣẹ̀ ni. i venture to sin but rescue me from ní ebi wọ ló fún mi láyà. he said you are the one that gave me this wife. aya tó fún mi náà ni. before he get to me. nígbà tá a kú ò lórí yẹn. wọ́n wí lẹ́bẹ̀ẹ́. kéènì àti ebẹ́ẹ̀. kéènì àti ebẹ́ẹ̀. àdánwò dìde wọ́n yẹ kó ṣàtúnṣe ọ̀nà rẹ̀. he supposed to write his wrong. he went to cut off his brother's head. God asked him where is the brother. ó ní tó fi mí sórí ìlú ẹ̀. he said am I my brother's keeper. wọ́n ìwé àwí tàrí níwájú ọ̀nà. you don't give excuse to God. ìrètí hmm. ọmọ ìwé láìdé. the type Pastor Lado used to give. so wọ́n ìwé àwíjàre wájú. you don't give flimsy excuses before God. see sí àwíjàre tó fẹ́. there is no excuse you can give. ẹjọ́ Why we? you don't give excuse nígbà tó dìde while it was against him kàkà gbìyànjú àwíjàre ni wọ́n wí àwọn ọmọ israẹli the children of israel àdánwò ògo ló dìde sáwọn they were victims of times of glory wọn ò but they did not pray hmm. kàkà kan gbàdúrà wọn kò ní instead of to pray they were murmuring. Uh-huh olúwa ní kí ni wọ́n ń ṣe. God said what are you doing. olúwa ìgbọ́ kíkùn. God doesn't listen to that. igbe àti gbígbin lolúwa gbọ́. he hears your you shouting. gbígbin ìgbà tí ò sẹ́ni kankan mọ́. when there is somebody beside you. èèyàn takú pé olúwa. and you stand your friend hold up. olóògùn mi kú gbà mí. you are the one that is able to come to me. èèyàn gbére torí kò sí ìrànlọ́wọ́. because there is no help. bí abiyamọ bá ti fẹ́ bímọ. if a woman wants to deliver. wọn lè bá yọ ọmọ jáde látàbí. they cannot help her to remember the they will tell her to push. inú gbígbin la I'm older. If my family member can stand, nobody can help us do that. Because it is a test of glory for her. Once she delivered the baby, those that not know when she was delivered, they will because she has put to bed. Hmm. ṣùgbọ́n kàkà kọ́ ọmọ israẹli ò kẹ́ta bí kan but instead of Israel to shout. they were murmuring. ọlọ́run yéé ti kéèyàn mọ́. God detests such. ètí bíbélì pè ní aṣọ. Hmm. lórí tó tó kéèyàn mọ́. when somebody is nagging láyé tó ti rántí ó ti máa dá kun sọ̀ngbà mi. i i used to knack. gbẹ̀nìkà ta gbogbo ẹ̀ náà. ayọ̀ àdéhùn ìwà ẹ̀rọ bla bla bla bla àjò bá ti tọ́ bá jẹ́ pé òun rìnrìn àjò ògo lóòótọ́. if you backing on the journey of glory whatever tọ́ you are passing through. ọlọ́run ìgbọ́ kunkun. God doesn't listen to those that are murmur. ẹni tó kígbe. those that shout unto him and those that are speaking through their mind. ẹni tó kígbe kígbe pé olúwa àwọn tó ká yẹ ọ̀ràn mi lọ́wọ́ mi. those that surrounding me they are not helping me. ẹni tó gbé kò ní ẹnì kẹ́kẹ́ bọ́sì ká ti ọ̀ràn lọ. such a person have nobody to help him. ó ti wà ní kòríta kò sí. he is at the junction of hopeless. nígbà yẹn ló lè gbin sí ọlọ́run. that is when he can actually pressure his mind to go. ìmúnú bí ọlọ́run. he that is nagging on one is actually provoking God. iye ọjà lọ. that is a sign. ṣùgbọ́n kàkà kí jù àánú òkè tàbí gbogbo ẹ̀. instead of John to shout. also he was murmuring. ó ní ẹ lọ bá ń bi Jésù pé fún náà ni àbí àmọ́ is it the messiah or would you expect another one. ó yẹ kó o máa béèrè tó béèrè. ẹ sọ fún kó ní òkèrè yìí lọ́bọ̀. he will be the least in the kingdom of God to now. báyìí. ohunkóhun tó o bá ń là kọjá. whatever you are going through. àti kọ́nù bíbélì pé. it is written in the bible. pé pọ̀npọ̀njú olódodo the the affliction of righteous shall be severe but God will rescue out of all. There is sí ètò olè máa God will not deliver you from. because he cannot let you be. tó kò la wà. there is no excuse for this world. kókó dìde sí ènìyàn nínú ayé. we have to experience battle. enemies are waiting in diverse ways. the journey of destiny to fulfil destiny. ẹni tí ó mú àyànmọ́ the man of destiny. a ẹni tó súnmọ́ ọlọ́run ti wá. must be that is yí èèyàn ká. because of the fire of destiny that is surrounding the person. àwọn apanáyànmọ́ ò sì ní dákẹ́. and those that do quench the destiny they don't keep quiet. wọ́n fẹ́ ìdí àdánwò. they want to wait well of test. láti mú ìrìn àjò àyànmọ́ sún ènìyàn. to make the best return of the spirit of destiny. but he that knows that his destiny have destination will not keep quiet. ìyẹn ló ti pé fọ́ọ̀tì. son of prophet. olóhùn tí ì lọ́kọ. there shall no husband. onítùmọ̀. it is meaningless. ọlọ́run wọn yàn fún. God will choose for her. just don't keep quiet. be praying. ọ jẹ làwọn èèyàn ó rẹ sọ wọn á ní kì í jẹ bàjẹ́ mm-hmm. ṣùgbọ́n bó ojú bá kàn ọ́ ọba lọ ṣe ìyàwó kẹta lé ẹnìkan and you want to be the third wife first wife after you the child send it back àwọn tí yóò yẹn mú sí ọyọ́ pọ̀ those that be populated will be so much. ìyín ò ní kó o mọ̀ gbọ́ látọ̀ lọ́dọ̀ ọ̀fẹ́ mari ọ̀rẹ́ ni ọ̀fẹ́ fẹ́ ọlọ́jọ́ ti lọ wọ́n lẹ́nu ọ̀fẹ́ fi ọ̀dà ọlọ́jọ́ ti lọ kó o lè gbó ọjọ́ tó lọ tó o lè gbó padà tó lé ọkọ. at the end of the day you send packing of that place because you are yet to overcome the test you are passing through. Hmm. ẹ̀rì ẹni tó bá lóun fẹ́ travel out. ibi sí wíwọ́n lọ́wọ́ travel out ẹlòmíì ọ̀tọ̀ tó dókè yóò twenty one days. some of you are remaining in the twenty one days. ọjọ́ bá ti di Amẹ́ríkà ẹ̀ma ọgbà wẹ̀ dàgbò alóhùn lè gbà ọmọ mi kan bẹ àjọ wọnú gbòógì ni àjọ wọ̀gì ó ṣe ní Amẹ́ríkà mo nígbà rẹ̀ olóhùn lè gbà wẹ̀ ó ní tó ma lè máa break laago mẹ́sàn-án mọ́kànlá. he can only endure till nine or ló break you ni. that's why you want to break say yes. ìwọ water a go you. that used to follow me to mountain. ó break laago mẹ́ta you want to break by nine or eleven. Only ní dáàdi oníṣẹ́ tó ń ṣe ọ̀fà yìí. that his work doesn't allow so. oníṣẹ́ wo ló ń ṣe oníṣẹ́ supervisor. accepted nature but he said he is supervisor. supervisor ò lè gba àwẹ̀ supervisor cannot pass the three six pm again. ó lè gba àwẹ̀ dáago mẹ́ta. or the three pm. ṣùgbọ́n gbọ́ fẹ́ jáde lórí. but when he was about to come out he fasted. so ọwọ́ pè mí ní jẹ̀rin pé dáadé mo ti tọrọ àmì inú àwẹ̀ báyìí o mo ní kí ló dé ó ní òun rí kú ni ó ní kú ni ìwájú òun olùtí wa bẹ̀rẹ̀ àwẹ̀ báyìí mo lágbóyè lọ́wọ́ ń bẹ̀rẹ̀ ó ní bí aago mẹ́fà náà ló máa ní kó ń pè ní pé bí ọjọ́ mélòó ni kó ń gbà mo ní kò sí kúrú ẹ̀ máa ń lọ just go away máa lọ máa wọrí máa pè mí later don't worry call me later máa pè mí later paasi pàdé láyé àpàdé lọ. and if you don't meet again this world meet in heaven ó ní àwọn he said daddy don't let me die. mo náà ò lè kú. I said you cannot die. ò lè kú bá àbá pàdé you don't meet here. ọ̀run bẹ́ẹ̀ ń bí already. death is in every table. n sáà máa wù àtọ̀ mọ́. just let your character be holy. he said daddy. oníṣẹ́ wà that. wá wù ìdá. that is your character that to me. ẹ̀ẹ́dàdúrà mo ní. you are not more pray for me. ọ̀rọ̀ rí o ní ìgbàdúrà mi. you don't need prayer. ebi mo ní ọgbà àwọn. I told you to fast the other day. o ní wo lè gbà àwọn ìjà lọ mẹ́sàn-án nine a.m. or eleven p.m. nínú that Jésù gbààwẹ̀ bíbélì ta ní Jésù ń ka bíbélì lọ́mọ ọlọ́ọ̀lọ́ èso mà ń pa Bible. devil is a good student of the bible. a <laughs> tù fún yín wẹ́lẹ́wẹ́lẹ́. he will explain to you. àwọn kankan bẹ tí wo. ó there are some things you no understand. tó bọ́ ọ̀bà wa mọ̀ bíbélì ó ṣe lu ọ̀rọ̀ láti ṣẹ́gun ọ̀rọ̀ kékeré. if you are not word be why we use this word. don't you know devil serves a little word. ó ní ohun tí ọlọ́run kọ́kọ́ da gbogbo ntọ́lọ́run fi sọ́dọ̀ ló fi da. all was created he used it to create the devil ó nira wò òwúrọ̀ àkọ́kọ́ ó sì wà wuli tó ìwọ tó wà mọ̀ pé ọ wà mọ̀ bí ọmọ náà ẹlòmíì ògbé bẹ́ẹ̀lì yẹn ìrọ̀rí ni. some will use bible as their pillow. ẹ eh, láìdé ẹlòmíì yóò fi rọrí báyìí yóò tún di á ní lórúkọ bàbá ọmọ àti mọ ká ọ mọ ká ọ mọ ká ọ mọ ká ọ bíbélì ní fi korí ma mọ ká ọ ó ti kà sánú mo gbàdúrà gbogbo ìjì tó dìde sí èmi àti ẹ ọlọ́run àwọn oh, àpótẹ́ elikede yemeke baruma sada olúwa gbé ìjì yẹn mi makebe de yeli meke baruma sada likaba. Mama! So, ah, bíbélì ọlọmọ ọlọ́run wa lè kà mọ́. the bible the children of God are reading. ẹbí ẹlòmíì péjọ ló ti fi bẹ́ẹ̀ ló ti kà tán. a lọ ṣe díẹ̀ bẹ́ẹ̀ bá ní kílódé tí òbí kà á. why don't you read the bible. a ní ẹ̀wọ̀ iṣẹ́ téèyàn ṣe báyìí. because of the nature of the world. a sì sí àárọ̀. we work in the morning. a ṣe tọ̀sán. afternoon. a ṣe talẹ́. and night. má gbàgbé. forget not. ibi tí wọ́n parí iṣẹ́ sí. where the work is accomplished. if ball is so easy and apollo is not true. if you are good but God no venture it you be counting your dollar days mercy. God have to intervene. Àánú ju sẹ́ lọ. Mine is above well. Àwọn tó ń ṣiṣẹ́ lọ bí wọ́n lè rí Bódìjà. At Bódìjà. Ọjọ́ wọn ti ń jábọ̀ ìrẹsì wọn. Since they have been uploading back of that estate. Ẹni ra àánú gbà. He that obtain mercy. Yóò sì máa ga. He will be elevated. Àṣẹ́nifẹ́ni tó jìnnà àrùn. One is upon him that wake up in the morning. Ọkùnrin tó sí work. He did not stop on time. He help food of fitting. Kíyèsí ó fi oore fún olùfẹ́ rẹ̀ lójú hmm. oorun. now, o, tọ́ba jẹ́ ti sẹ́ni òfin. He has to do with work. Father, give me no time to pray. Mẹ́jọ wá sójú ọ̀nà. Don't let come to your part má gbàgbé ọ̀tá tó fi ilẹ̀. don't forget about the enemies that you left behind. wọ́n lè fàyè gbà kó o ti tẹ́tù kéré. they may allow you to war but they will be the one that will be getting your profit. ìwọ ni kó ọgbọ́n nínú ọlọ́run. you should be wise in the Lord. wọ́n lè fàyè gbà kó they will allow you to labour. mo gbàdúrà. I pray. gbogbo ogun amúnisìn. every battle of slavery. tó mú èmi àti ẹlẹ. that is enslaving you and I. mo bẹ jẹ́. I beg Jesus. olúwa gbẹ̀mí náà. may the Lord save you this morning. amen wọ́n á jẹ́ lómi òṣìṣẹ́ wọn kò ṣe dọ́gba. and they use one case or the other to take away. torí wọ́n mọ̀ pé iṣẹ́ lọ fẹ́ràn. because they know the person is a lover of his work. wọ́n jẹ́ lómi òṣìṣẹ́ wọn. there are lots of to work but you have no account. a ṣiṣẹ́ títí kọ̀ lápò. he work very well but you have no account. he have nothing good he can point out. that is achievement. kò dín kankan tá a lè sọ pé kò tí ọwọ́ rẹ̀ pé. I can say this is what he can boast. a woman retire. ó ní o ti fẹ́ retire báyìí. that she is about to retire. olúwa ní kọ́ lọ gbà. God says she go fast. ọjọ́ mẹ́ta. three days. ọjọ́ mẹ́ta. three days. ọjọ́ mẹ́ta. and three days dọ́mẹ̀sán lọ. that's nine days. dọ́mẹ̀ta lọ́sẹ̀ kan. three days in a week. pé ọwọ́ àtúnlé ká. the hand that scatters own should get withered. ó ní She said, e-, Ewo tàwẹ̀ tàwẹ̀ ní gbogbo ọ̀rọ̀ ti. Everything about you is about fasting. Kẹ́mẹ̀ yẹn yẹn àwẹ̀ kẹ́mẹ̀ yẹn yẹn àwẹ̀. You just be telling people to be fasting. Ọlọ́run wo rorò God is not as tough as that. Mo ní Ọlọ́run wo ni I said which God are you talking about? Àgbà bẹ́ẹ̀ fọ. Who told you that? Lọ bá Pharaoh. Go and meet King Pharaoh. Kó o bí lóore pèsè Ọlọ́run rorò. Ask him maybe God is tough to deal with or not. Àwọn tó yọ́nú sí ni òróró. Those that he pleased to he will not be tough to them. Those that want to deal with them will be tough. God is tough. Who told you that? <laughs> táwọn àṣírí kan bẹ tọ́ ọ̀rọ̀ mi bọ̀ lọ àṣẹjáde ọwọ́ tó ní kẹ́mi àti ọwọ́ lè bọ̀ pé o máa máa tú ká. that we scatter it. àtọwọ́ àtọlọ́wọ́ olúwa ro wọ́n dànù náà ọlọ́run ò she said God is not tall. I said okay. nígbà tó ọlọ́run ò ti rorò. when God is not tall. kò sí tá a ṣe sí o. there is nothing we can do. ọba lọ. she went away. ó gbowó yẹn o. she collected the money. bóyá bíi nine million. maybe nine million or so. ó ní. she said. ogun ayé le. the battle of people. soul is tough. wọ́n lè stop owó yìí. the magic pass there. ọwọ́ àpò sákàǹtì ọmọ rẹ̀. she put it inside one of the children account. save this money in your hand. ọmọ rẹ̀ àkọ́bí ọkùnrin. her first child. bá owó yìí. save this money your hand. torí fi wọ́n sọ wípé. I don't want to hear story. ohun tí àwọn sọ. that what they are saying ọmọ kó wá àkáǹtì o mama yẹn lọ wá tí ó fowó sí ó ní kó ní fa wẹ́lẹ̀ owó ti wà ọ̀rẹ́dì ó tó di pé mama wá tí ó fowó sí before she look for another business ọmọ ti fowó sí Pennywise Pennywise business bí nine million sí lọ́nà that was how nine million went away mama bá fokúndé owó ti money is gone ọlọ́run ó simple bàjẹ́ kó o God is so simple to deal with. Ah ó ní dadi ṣe tẹ́ ẹ̀ tó sọ́nù ó ní ẹ̀rí méjì níbẹ̀ ẹ̀rí ìgbọràn àtẹ̀rí àìgbọràn ẹ̀rí mi bá mà sókè ìgbọràn ẹ̀rí ayé ìwò mo sì gbọ́ràn ó sì ṣe ó sì tẹ̀lé tẹ̀lé Makivaru Masada. In the name of Jesus. Àwọn ogun atúléká. Battle that scatters. Ogun atúsẹ́ká. Battle that scatters business. Ogun atú ìrìn àjò ká. Battle that scatters journey. Tó dìde sẹ́mi àti ẹ̀. Olúwa gbẹ̀mí láàárọ̀ ìyẹn ni pé kò sí tọ́ ọba ńlá àkúdá. that means whatever you are going through. ẹni tí ò lè gbàdúrà lógún he that cannot pray will become a victim of battle. ẹni bá ṣe wà lórí òkè. as you are now the mountain. ó ní ẹlòmíì la. it is somehow repeated for some i tell you about one person one day four years ago at the pastor. He said, Why? Ó ní kí Why? Ó ní sọ́lọ̀ lè tó mi. He God has tough as that. Mo ní mo wà ní àwẹ̀. I said I'm fasting. Ó ní jọ́ He said how many days? Mo twenty one days. I said twenty one days. Ó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pọ̀ lọ́nà. Do you want to work in God? pastor ni o. he's a pastor. ìránṣẹ́ ọlọ́run ni o. a minister of God. o àwọn àwọn bàbá wa kọ́là ó ní kọ́là tó tóbi fifty. he is having up to sixty collars. mélòó ni wọ́n ní. how many you have? ọ̀pọ̀. <laughs> torí láìdé ó kó dọ́dọ̀ mi ọlọ́kọ ní kò yìí. because pastor went to Ikoyi to buy it. olùwé kọ́là ní sẹ́ni. do you think ministerial works ever kọ́là? Mm-hmm. kọ́là àmọ́ yóò kọ́là tí wọ́n ń disgrace. tons of callers people that they have been disgraced. ìgbésẹ̀ nínú ẹ̀ ní òsì tẹ́tẹ́ ìdí kọ́là. the response is within you that will work now pastor bí ọdún márùn báyìí ni pastor tí ó sọ ní ọdún márùn sẹ́yìn yẹn pastor said so five years ago God is only ẹjẹ máa jẹun kẹmọ ẹjẹ mi ẹnìkan wá rí ńlá tiẹ̀ oníṣẹ́ gbúrò òdu mo wá fà sẹ́yìn pé gbogbo ẹni tí ọba ti lè tì mí síwájú mi gbọ́dọ̀ bá rìn kọ́ bá bá mi wà súnmọ́ wọ́n bá bẹ̀rẹ̀ láti ẹ̀ pé ṣẹ́ gbúrò òjò ó ló ti so oògùn jàre olóṣoògùn ni wọ́n ti ṣe bí bó ṣe ní pé làwa náà ní pé. the way you have called it we are so. olóńgbé olóńgbà wa náà oníṣòwò oníbò ló ń tẹ wá rìn tó fi ń dìde. Ah, a yìí sí mi elevated pé kò lè gbà wẹ̀. don't forget that you cannot fast. ohun tó ọba ti lè sọ́fà fún olè ẹ̀jọ́ yẹn. what you cannot suffer you cannot enjoy. àṣẹjáde sí wa ọwọ́ tó mọ̀ mọ̀. the hand that deliberately. bọ́dà ayé rẹ dúró. the way your life. àtọwọ́ àtọlọ́wọ́. the end of the other beard. olúwa rowọ́ náà. may the lord bless amen. gbogbo òkè iwájú rẹ la lè yí. Every mountain before you is rollable. Yes. yes sir. Every every every of your mountain is a rollable mountain. Yes sir. Gbogbo òkè iwájú rẹ. Every mountain before you. A lè yí. Is rollable. There is nothing that is not rollable. Kèké ṣe mọ́. It is a possible. Kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá tó wá? Kò ṣeé ṣe. A lè yí òkè sá. That mountain is rollable. Ìtàní wo òkè. Who are you? That mountain before Zerubbabel before Ọ̀nà Iwájú. You shall become plain. A mú òkúta téńté tí ń bẹ lórí ẹ̀tàn ti rúbọ ìdádúró kú o. Oh yes. Ẹ jẹ́ kẹ́nìkan sàmì. let somebody say amen. èlí mẹ́kẹ́ bọ́ọ̀rù àmà sàmì. in the name of Jesus. ohun tó dàbí òkè. what is like mountain. níwájú èmi àti ẹ. before you and I. olúwa yí ìdànù lẹ́yìn. amen. màkìbọ̀rù mà sàmì. in the name of Jesus. never don't honour your problem. má gbọ́n ìṣòro rẹ lé. Má omi kò ní bọ́ sí result tó dábọ̀ bá kọ́lé. You will not get the expected result. Whatever tó bá Whatever you're passing through. Má ọ̀nà ẹ̀. Don't honour your problem kò sí ẹni tí ń bẹ láyé tí ọ̀la kan kọjá. there is no one here on earth without a challenge pẹ̀lú àwọn ọ̀ránṣẹ́ ọlọ́run kan. ẹni ọ̀nà ogunlogun borí. he that honour battle battle will remember him. he that is great battle will conquer the battle. tell your enemy he has no say. let the weak say I am strong. Makiva ya In the name of Jesus. Mo sọ tẹ́lẹ̀ náà. I prophesy this morning. Gbogbo òkè. Every mountain. Tó dá èmi àti ẹ̀rú. That stagnated your now. Eli èkè padà yà máa In the name of Jesus lónìí today iná olúwa yóò dànù ó iná olúwa yóò dànù ó iná olúwa yóò dànù iná olúwa yóò dànù iná olúwa yóò dànù iná olúwa yóò dànù iná olúwa yóò dànù iná olúwa yóò dànù iná olúwa yóò dànù iná olúwa yóò dànù. báwo la kankan kọjá lẹ́yìn àkókò. you are going to do something kò sí ní ọlọ́run àkọjá àbí àtẹlẹsẹ̀ ọlọ́run ló wà. it is under the feet of Almighty God the only person tó lè pè lọ́lọ́. the only person can call as your God. if you call your family member they will disgrace you. and your friend they will embarrass you. they want to hear about the father shall not eat so that they can mock you later. they want to hear about the secret that your children are not being going forward and disgracing. sometimes if you are telling the minister of God what you are going to do they might be mocking you later. but God cannot mock you. àmọ́ The potter will not allow the pot to be broken. Because he had to swear. Such a person will honor the pot. Because there is a purpose you are building. There is something you want to it for. There is a reason why I built it. tó the kòkó bá wá The potter will not be happy. ṣùgbọ́n bí kòkó ọba did not show the struggle. The potter may not know what is happening. ìdí nìyẹn tó You must always appear in the eyes of God. that is the reason why it is very compulsory láti gbàdúrà. if you refuse to pray will be the same. wàá wà bákan náà. prayer without ceasing winning without ceasing. àdúrà láìsàárẹ̀ ni ìṣẹ́gun láìsàárẹ̀. àdúrà bọ́ ọba ti kọ̀ láti gbàdúrà. if you to pray. ọ̀nà kan ṣoṣo ni. there is only way. ogún dìde sí Jésù. Jesus is not back to. àdúrà lè wo palẹ̀. he is right to demolish it. àṣẹjáde láàárọ̀ yìí. this morning. ogun ogun tó dìde sí ọ. every battle is against you. mo bá Olódùmarè. I tell you almighty God. Olúwa bí ogun ìjẹun rẹ̀. in the name of Jesus. masalieke fada. oh yes. makibaru masada ni in the name of Jesus. mo tún ọ̀rọ̀ y I utter the word again. Ogun kógun. No matter what dìde sí ọ. That is against you. Mo rán iná Olúwa. I send the fire of God. Iná gbé ogun yẹn náà ìlàkọjá sí ìyàtọ̀ sógun. challenge is not about battle. ẹni tí ọba ní tàn tó tàn kò ní pẹ́ tí ó fi hàn. if there are no story between shine and man before you vanish. àtàlẹ́ àtàfàdà yà máa sadàlí kàfàrùmà kábàdàlí so bí òun náà kankan kọjá. now you are going to do something. ìtàn fi sọ. you will tell me that story later. ìyẹn lọ bẹ́ẹ̀. that is aside. ẹni tí ó wà bọ́ lọ́wọ́ ogun. he that will fear battle. ẹni tí ó débi ti lọ. he that get his destination. o mẹ́ta ni o. three things. bọ́ bàjẹ́ ìyàlàyé. if you want to become someone else. wàá gbòòrò. you have to be tough. ẹni tí ó ti gbòòrò. he that is not tough looking. he will never be enlarged. ẹni tí ó ti gbòòrò. and if he is not enlarged. kò lè dé gbòòrò. he can't get to town. ẹni tí ó bá ti dé gbòòrò. igbóòrò ni ó. he will die in a satanic forest. so ibi àwọn bàbá rẹ̀ parí ẹ̀ kọ́kọ́ gbòòrò. we have to be so tough to the way. ìgbòòrò ìpinnu. and there is determination. ìpinnu ni pé mo fẹ́ bọ́. determination I want to be free. ìpinnu ni pé mi ò jagun mọ́. ìpinnu ni pé mo fẹ́ ìdíje. I want to arise. bọ́ ti wá pinnu. if you have decided. ohun tí ò possible nínú àdúrà. what is impossible in prayer. a máa ṣe. you will be doing it. ẹbí ọmọ bú. family members are visiting. àti dàdúrà fi lé that is what my brother is for. àwọn ọ̀dọ́ ọmọ bú ọ. it's not very easy. You are going to break bọ́lọ̀ pé ń fi ṣe yìí. ẹgbẹ́ fi dáadáa. bọ́lọ̀ pé nǹkan ṣe yìí àwọn tó yí ọká ò ní advice torí wọn lè fún ọ ní bẹ́ẹ̀ dìde wọn àtẹ̀fẹ́ kọ́ ọ̀tajú àwọn bọ́ ọ bá sì lè gbàdúrà ah, àwọn ní ọ̀padà ṣe security rẹ̀ mo wà ní gbà pé kíran rẹ̀ ọ̀sẹ̀ káwọn ọmọ bá ṣe ọ́ ó jẹ́ lè ṣe náà ní ká máa convince yẹn pé ọmọ gbàdúrà ó rí pé wọ́n sọ fún bátìlómi kí n problem rẹ̀ lanu ẹ̀ mọ́ ọ̀sẹ̀sẹ̀ mọ́ kọjá ó ní no nàmbà fẹ́ láyé ẹni ìgbẹ́nu lọ́lẹ́nu ẹ̀. Adama is not his I pray for you. Ogun tó dá ojú ọ̀rọ̀ lójú kan. At a point. Mo bẹ jẹ́. I fẹ́ Jesus. Olúwa gbẹ̀mí náà. Madalia kafaya masadali. Oh yes, oh yes lámẹ́wàá dákẹ́ jésù ni ọwọ́ òkè jésù ọmọ dáfídì sàánú jésù dúró kò lè lọ́wọ́ oníkìlọ̀ fẹ́ onímọ̀ ṣe wà ní orí rẹ̀ àwọn náà lọ padà sí bọ́lígà wọ́n ní tújú ká ó ń pè ọ́ àwọn ló bulẹ̀ àwọn ló padà obìnrin onísun ẹ̀jẹ̀ ẹlòmíà ni ọgbọ́ wọ wòlíì lórí ìkànnà ẹ̀sà bí bí náà bá tán lórí mi ẹ̀jẹ̀ ìtàlẹ̀ ìkànnà lọ́wọ́ ìnáwó àtọkọ́ ni náà máa wà orí ni náà máa wà eyes on your neck. bó bá ti fọwọ́ tẹ iná lórí ẹ̀. you are your fire. ẹ̀jẹ̀ tí ó jẹ lórí ìrì ọmọ wà léèkánná rẹ bí náà bá tán lórí oh, ẹ̀jẹ̀ ò lè tán léèkánná kì í ṣe bí ọ̀bà tán la fọ. Ah. màkìbàrú àmà sàdáyé àmà tó a sọ yìí sí lórí tó mm. ara la sọ wà. àṣẹjáde ogun tó ní kó o máa fi ogun lò ogun tó ní òfin pẹ́jú lò gbà ogun tó ní òfin àìlè lò gbà mọ bẹ jẹ́ olúwa gbèrè náà. Amen. Makeye limekeba. In the name of Jesus. eru eyan limakaba dade So ìdí nìyẹn. That's why. Tó o fi gbọ́dọ̀ dákẹ́. You must not be quiet. Ní mo ti wá sokun sí lọ́rùn. I have been trying. Ní ìgbà kan. Mo ti àwọn tí ó mọ confuse ẹni ó dìde o. Those that be confusing Ọkọ a máa sọ fún ìyàwó gbà mí. Sometimes ti ṣe yín ni. It seems that it's wrong with Started again. Ọkọ a máa sọ fún ìyàwó pé. Also, your friend is what? You are disturbing me ó gbàdúrà rẹ di mi lọ́wọ́. your prayer is disturbing me. máa gbàgbé don't forget. ẹni tí ń jagun lọ́wọ́ ayé kì í rí bí pọ́nmọ̀ sí. they will not see you as that is true. rẹ bá gbà. the day your prayer is answered. ọkọ yóò béèrè pé kó o lo ti ń gbàdúrà. how are you praying. èmi náà mo fẹ́ gbà. let me teach me how to know. that. dùgbọ́pọ̀ ọba wa dúró. so ni mo gbàdúrà disturb àwọn. wọ́n they will not allow you to move forward. Hmm there are many pastors tèmi àti ẹjọ rìn. ọ̀pọ̀lọpọ̀ pastor that we are keeping company together. nígbà tó yà wọ́n béèrè pé sí ọlọ́run náà lòdì sóró rẹ̀ are you still serving God leader you because you are going to mountain. mo delete number wọn. I deleted their numbers. orí wọn ò encourage me. because they are not encouraging me. bí màá ti gbàdúrà. how to pray wọ́n discourage me. they are discouraging me. ẹni tí ò lè ti ọ lẹ́yìn gbàdúrà. leader cannot actually support your prayer. yóò fọ sẹ́yìn kó nù. such a person will ah, withdraw your attention. àpòpò wọn wà nílẹ̀ báyìí. now ẹ̀rọ wa ni wọ́n ní òjò wo sẹ́yìn oh, lójó ni. ní tiẹ̀ máa gbéraga sí wa torí wọn ò ẹni oníbi lọ ráyè rojọ́ ẹni tí ń bẹ́lẹ̀ lọ fẹ́ rojọ́ ẹni tí ń sin bẹ́lẹ̀ tí rojọ́ ẹni òkè òlé dókè lórí ẹni ó dókè ti wà lókè ọ̀rẹ́ bí ẹni tí ń bẹ́lẹ̀ lọ fẹ́ fàgórí ládà ẹni tí wọ́n rojọ́ ẹni tí ń bẹ́ lókè ọwọ́ ni ẹja falada yọ ah. bá a bá falada yọ a rí jábọ́ ó gbàgbé pé mm-hmm. ẹni tí ń bẹ lókè ti wà lókè àwọn lọ́fẹ́ fà tí wọ́n gun ládà wọ́n wá yẹ ládà mọ́ra wọn lẹ́sẹ̀ wọ́n fẹ́ gòkè wọn rí tí wọ́n gbà gòkè mọ́ mm-hmm. ẹni tí ń bẹ lókè òríbi tí wọ́n gbà òkè mọ́ ah. wọ́n wá fi wọ́n lẹ̀ bẹ̀ ìran wọn sì parẹ́ sínú ilẹ̀ hmm. torí wọn nípinnu àti dókè ẹjọ́ ẹni òkè ni wọ́n ń rò somebody can say man ederu kì í yá mẹ́fà àṣẹjáde sí o ọwọ́ tó dá o yá o bọ́ ọ bá sàmì ọwọ́ yẹn gbẹ náà.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 ọwọ́ olúwa pọ̀lú wọ́n Ebike Yamasada. Àwọn tí wọ́n pinnu àti fìgbà rẹ̀ fò eli mekeva da yali mekeva. oh yes. àwọn tí wọ́n pinnu àti fọ́tò orí ẹ̀sìn. àwọn tí wọ́n pinnu àti fàyàmọ́. they are lónìí. bó o bá sàmì. olúwa wẹ́ẹ̀sì wọn dà. Amen. Definitely you must not listen to, to people. Dájúdájú o gbọ́dọ̀ máa gbọ́n táwọn èèyàn sọ. Anything lèèyàn lè sọ nípa rẹ̀. They can say anything about you. Àárín ìwọ àtọ́lọ́ ni ò bàjẹ́. Your relation with God must be intact. Ẹran tí o lágbájá ń sọ̀rọ̀ mi. That somebody is talking about me. Ẹni mi lọ kì í dúró pé wọ́n máa sọ̀rọ̀ mi. He that destination will not be listening to rumor mongers. Ẹ̀sà tí mo bá ń wọnú chọ́ọ̀chì mi bò. If I'm coming to my church. Bọ́bá ku ìṣẹ́jú kan tí mo fẹ́ I have to. Màá gbé lé The second time. Màá not doing that nítorí bá a bá rí ẹni tí ń sọ̀rọ̀ mi lọ́wọ́ kó lè bá a dákẹ́ kí n má bàa gbọ́ sí i kí n má bàa kórìíra rẹ̀. for me not to hate that person. Huh? ìtì mo gbọ́ wọlé fóònù kèsè pé nítorí mo wá bẹ́ẹ̀ yọ wọlé pé jẹ́ yọ bọ̀ wọ́n yìí rí kóòdù ọ̀rọ̀ kan ní plé rẹ̀ pé ọ̀rọ̀ yín ti lágbájá sọ ni ẹ gbọ́ èmi gbọ́ ẹni tó ti kú wọn ń sọ̀rọ̀ rẹ̀ ẹni níbi lọ dandan ní ká sọ̀rọ̀ rẹ̀ ọ̀fẹ́ dìde oníkàwá sọ̀rọ̀ rẹ̀ fóònù ló ti wá dìde ọmọ páwọn tó sọ̀rọ̀ rẹ̀ àwọn ni manual manual ni ó ni ó dùn bí fertilizer àwọn ni ó mú kírúgbìn tó gbé talk about you. irúgbìn ó ṣe wá àgbà àwọn ni ó lò ní ó lò bí ọlá ló bá bàbá ọba ti yàrí tó bínú lónìí tó bínú lọ́la it will be very difficult for you to get to your ah, destination. heli meke fada ayaba sadani kaba ogun tó sọ ọ́ dáná ìmọ̀ọ́sẹ̀ mo bẹ jẹ́ ọlọ́run àwọn àpótẹ́ẹ̀lì ó pín ogun yẹn mi ó ẹni mèkè bá obìnrin kan ló fẹ́ rí mi. ìwé sẹ́sẹ̀ wọ́n ti sẹ́yìn. ó ló ti tóbi oṣù kan tí mo fẹ́ rí mi. ẹ rí mi mo ní ọdẹ ẹwà máa tọ̀ mo ní ọ̀rọ̀ àwọn pásítọ̀ ó ní tẹ̀ bá ní tí wọ́n ṣe mo ní ẹ bá mi obìnrin tí bẹ́ẹ̀ down. call that woman I saw. ó ní su ó ló ní su lọ́kọ́ ilé su méjì máa lọ lé olóúnjẹ lẹ́nu ló fi wá sọ̀rọ̀ wájú ó ní su méjì máa lọ lé nígbà tó tóbi oṣù méjì ó ní dádì ẹni mẹ́sẹ̀ẹ́jì ó ní sẹ́lọ̀rùn àti ayé ó ní orí òkè mo ti mọ̀ ó lẹ́jọ́ àwọn pásítọ̀ mi tí a rojọ́ yín ó ní mọ̀mọ́ tí ẹ̀fẹ̀ bùn ọ́ lówó mo bọ̀ ní four thousand wọ́n lọ́dọ̀ ya michael lọ kó ilé sùn kọ́ ọ máa lọ lé a máa pàdé létà mo fẹ́ sáré ṣe kankan ó ní ẹ̀gbọ́n tí mo kọ́ ni ó ní òdìdí kí àtayédáyé ni wọ́n ti rojọ́ bíbélì kan tó ẹ̀jọ́ sí ẹ̀ ó ní má ṣe tẹ́tí sí ọ̀rọ̀ tí wọ́n sọ ó ní kí wọ́n ti gbé wọn lọ́sọ̀rọ̀ tó you don't have to listen. ohun tó bá wù anybody. whatever you know lè sọ nípa rẹ àárín ìwú àtọlọ ó ní ọgbọdọ bàjẹ́ nígbà ọdọ àárín kan wọn ní dádì dádì ìjà dádì ọ̀sẹ̀ gbé wọn ọ̀dà bẹ́ẹ̀yàn sọ̀rọ̀ fún wa báyìí wọn kàn tó léjú koko ni wọn ní dáhùn kìí ṣe pé ní dáhùn mo nírí àjò àyànmọ́ ẹni tí ń wọlé tó ní kíni wọ́n ń sọ ni ò ní kọjú síbi tí ń lọ ẹni ò kọjú síbi tí ń lọ lè kọsẹ̀ kọ ṣubú ìtẹ́sọ náà ní bóyá o lè kọsẹ̀ kọ wá bá wọn lẹ̀ ṣùgbọ́n bá bá wò kẹ́ òní dá wọn lò àwọn tó bú ọ lánàá yóò padà sí security force àṣẹjáde sí wa ẹnìkan sàmì eke yé mèké bá da yamata bàbá mo sọ tẹ́lẹ̀ sí ayé rẹ ìrànlọ́wọ́ tí ó yí ayé rẹ padà ó dìde fún ayé rẹ madaya keru eke dali ah! makaba ẹnìkan sàmì ẹgbẹ́ kan gùn ọ́ ìrànlọ́wọ́ ti gbé ẹgbẹ́ mi àyánu ti gbé ẹgbẹ́ mi dalẹ̀ ni ó sàmì ó bọ́nu ayé rẹ̀ ìdánù kan bọ́ọ̀lù ọ̀ yóò yí àyànmọ́ padà. it will transform your destiny. àṣẹjáde ìyanu tí ń gbé ẹ̀gbẹ́ mi. ẹni tá ló sàmì. ìyanu tó gbé ẹ̀gbẹ́ mi. ó bọ́ọ̀lù ayé rẹ̀. Oh, àkèyé meke baru masada. adali keru meke ba. ẹ̀dádá kẹrù gẹ́gẹ́ yá masada. elu keru meke ba. ayé masada. adali keru meke ba. ìyanu tí ń gbé Miracle that's not embarrassment. Ìyanu tí gbé ẹ̀gbẹ́. Miracle that's not embarrassment. Ìyanu tí gbé ẹ̀gbẹ́. Miracle that's not embarrassment. Ìyanu tó padẹ́. Miracle that quench. Dalẹ̀ ni ó borí ogun ìyanu kan ṣoṣo a máa gbé ogun mi. a single miracle swallow battle. mo sọ tẹ́lẹ̀. ayi professor. talẹ ni ó sàmì. who can say amen. talẹ ni ó sàmì. who can say amen. ìyanu tó borí ogun. miracle as a poor battle. eli keye mekeba elumeke baru masada ó bọ́nu ayé rẹ ó bọ́nu ayé rẹ ó bọ́nu ayé rẹ bọ́nu ayé ó bọ́nu ayé ó bọ́nu ayé ó bọ́nu ayé ó bọ́nu ayé ó bọ́nu ayé ó kan. give thanks. ọlọ́run ò ṣe. thank you lord. o jẹ́ ogun tí ń lé mi ó gbà mí. you need alágbára pursue you to meet me. elimeke fada yabasada alimeke baruama ogun tí lé mi ọ̀gbá mi. the power singing after me did not catch me up. àwọn tí ń fogun lé mi. those that wage war against me. wọ́n lé mi bá. they did not catch me up. olúwo ṣe o. thank you lord. ọyọyọyọyọyọyọ. yéèlì èké barú màsà. Adéwé kékeré màsà. Ẹnu ẹ̀báyà màsà. Adadali kèrú mèkè. Bàbá mi ò sẹ́. Bàbá mi ò sẹ́. Bàbá mi ò sẹ́ bàbá mi Baba ṣe bàbá mi ò ṣe bàbá mi ò ṣe o bàbá Baba ò ṣe o bàbá mi ò ṣe o bàbá mi ò ṣe o bàbá mi ò ṣe olú ò ṣe olú ò ṣe olú ò ṣe olú ò ṣe èké rú èké yá máa sàmì jésù olúwa wa ẹ̀yin tí ẹ ń bẹ ní online. you that online. ẹ sí à program yìí. share this program. nígbà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five times. inú ìwọ ọlọ́run kọ́lé la wà. we are in the inside angelic table of ọlọ́run kọ́lé. government in this place májẹ̀mú bẹ́ẹ̀ ń bì. májẹ̀mú wà ń bì. there is a covenant in this place. a fẹ́ gbàdúrà láàárọ̀. we want to pray this morning. a fẹ́ gbàdúrà láàárọ̀. we want to pray. orin tí mo kọ nígbà méje ní àárọ̀. the song that we sang sometimes. we sing it again now. a padà méje. we sing it again sometimes. ṣùgbọ́n a fẹ́ gbàdúrà. but we want to pray. to ẹ sí share it. bó bá pé. once twenty five times. kọ́ ọ̀kan type wẹ̀ padà. just type it. pé ẹ̀rí tèmi dájú àárọ̀. my testimony is sure this morning. my testimony is sure. my testimony is certain. my testimony is sure. ẹ kí ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ bring somebody beside you. good morning sir. Ose mórí àánú gbà òsè mórí àánú gbà torí kì í ṣe gbogbo ènìyàn mórí àánú gbà èlé òsè mórí àánú gbà òsè mórí àánú gbà torí gbogbo ènìyàn lórí àánú èmi ò bú àtẹ́wọ́ yẹn ayérayé nínú ọ̀run bàbá àgbà ológo dídán ẹrù jẹjẹ létí òkun pupa ọba tí ìwé rí ọmọ dákedáke o ẹ ṣe èmi rí àánú bá a torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú bá a ẹ ṣe mo rí àánú bá a ẹ ṣe àánú bá a torí kì í ṣe gbogbo ènìyàn lórí nítorí tanú rẹ̀ dúró láíláí bàbá àgbà arúgbó ọjọ́ ẹ̀rù jẹ̀jẹ̀ létí òkun pupa aṣáájú ògùn ńlá lọ àtẹ̀yìn ògùn lábọ̀ oníkàgbéra ẹ̀ níjà ajíwẹ̀rí ọmọ dákedáke torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú bá. bàbá arúgbó ọjọ́ o ẹ̀rù jẹ̀jẹ̀ nínú àwọn ọ̀run arúgbó tẹ́nìkan ò fi jẹ ọba tí gbàdọ̀bálẹ̀ ọba ọba tí bọba jẹ á olúwa mo gbé ọ̀gá o olúwa o mo gbé ọ̀gá o àwọn ọ̀run bá mi rìn ọ̀run gbé o àwọn ọ̀run. olúwa mo gbé ọ̀gá o olúwa mo gbé ọ̀gá o àwa ọ̀run bá mi yàn o pé o ṣe àwa ọ̀run bá mi yàn o. ọwọ́ rẹ méjì méjì kó máa ró pátánì wáyé bàbá mi èmi gbé ọ̀gá bàbá bàbá mi èmi gbé ọ̀gá bàbá ayérayé èmi júbalẹ̀ bàbá gbogbo ọ̀run bá mi yìn ọ́ o pé o ṣe gbogbo ọ̀run bá mi yìn ọ́ o pé o ṣe ó yẹ bá gbéga olúwa mo gbé ọ̀gá o ah, olúwa mo gbé ọ̀gá o àwọn ọ̀rọ̀. èmi yóò o bàbá èmi yóò o bàbá ọba tí kò jẹ́ kí sátani ó fi mí ṣe yẹ̀yẹ́ èmi yóò máa yìn ọ́ o bàbá. ó o bàbá o èmi o bàbá ọba tí kò jẹ́ kí sátani ó fi mí ṣe ọba tí ò jẹ́ ń kúkú òjijì bàbá mi nínú ọ̀run àrá sán nígbó atẹ́gùn fẹ́ lóko àjàkálẹ̀ àrùn nígboro bàbá mi ló ń pa mí mọ́ òun lẹ́rù jẹjẹ ṣe bóun lágbàní wáyé òun lẹ́rù jẹjẹ bàbá tó mọ ìdí ọmọ mi bàbá tí ń tọ́jú mi lójoojúmọ́ á mo dúpẹ́ mo kì í olúwa ayérayé o mo dúpẹ́ mo kì í olúwa ayé wò lórí mi rajà lọ́wọ́ bàbá òní pọ̀ sí i. kò dúpẹ́ mo kì í fún un. sẹ́nìkan lè dúpẹ́ bẹ́ẹ̀. kò dúpẹ́ mo kì í olúwa olúwa wa o. kò dúpẹ́ mo kì í olúwa. ayé wò lórí mi rajà lọ́wọ́ bàbá òní pọ̀ sí i. kò dúpẹ́ mo kì í olúwa. yéèmí dúpẹ́ mo kì í bá dání wáyé o ẹ̀rù jẹjẹ nínú ọ̀run ọba tó ń gbẹ̀dọ̀ balẹ̀ ọba èmi dúpẹ́ mo gbólógo nígbà o èmi dúpẹ́ mo bọ́ọ̀bà àwọn ọba o olúwa àwọn olúwa wọn ò màmá torí mi rajà lọ́wọ́ àwọn ikú ó yá mo dúpẹ́ mo ẹjẹ́ mi ó gbóhùn lókè kó sọ̀rọ̀ mo dúpẹ́ mo olúwa mo dúpẹ́ mo olúwa ayé òtórí mi rajà lọ́wọ́ bàbá mi kú sí odò gbàgbọ́ pé olúwa mo yìn ọba ògo. sóko a ò lè fi ṣàkàwé. òkè ìbàdàn tí wọ́n ń kọ nílùú ìbàdàn a ò lè fi ṣàkàwé. orí òkè olúmọ tàbẹ́ òkúta a ò lè fi ṣàkàwé. nínú gbogbo àlàbàlà ayé bá a lọ sábìlà. jẹ́ olúwa mọ̀ bí oh, orúkọ rẹ̀ ló bí ibòkíbò olówó kébí lè wá máa dúpẹ́ síbẹ̀ lórí ọ̀hún olúwa mọ̀ bí mi orúkọ rẹ̀ ló bá jù ó olúwa mọ̀ bí mi orúkọ rẹ̀ ló tóbi ibòkíbò olówó kébí lè wá máa dúpẹ́ síbẹ̀ lórí ọ̀hún lọ bàbá mi yé ẹ bá mi yẹ ọlọ́run àkàndí lẹ́dẹ̀. ó dá mi lọ owó mi san ó sọ mi dọ̀mọ́. màá dúpẹ́ màá dúpẹ́ síbẹ̀ ó ní ọ. olúwa olúwa o olúwa mo bì í. olùwàrẹ́ tó bá jù ó. olúwa mo bì í. olùwàrẹ́ tó tóbi. ipò kíkó. olùkẹ́ mi lè wá dúpẹ́ wá dúpẹ́ síbẹ̀ ó yíyan o. bí mo rí jẹ ọpẹ́ mi àpọ̀ lọ́dọ̀ rẹ bí mẹ́rin jẹ ọpẹ́ mi àpọ̀ níwájú rẹ torí wọn ló ṣe dídùn tó jẹ́ ń ṣe kíkà kò sí kọ́ndíṣàn tó lè kà ní lẹ́nà mi o àdúpẹ́ dọ́jọ́ alẹ́ mi olúwa olúwa o olúwa mo fi olúwa rẹ tó ga jù olúwa mo fi olùwàrẹ tó tóbi ìtòbí mọ tó lè wù kémi lè wá màdúpẹ́ màdúpẹ́ síbẹ̀ ó yá síbẹ̀ ó níyàn bàbá ó níyàn ó

gbogbo ah, síbẹ̀ mo máa gbé. mekeba ekeru ekeya ni mekeba aya ma sadali kaba ẹ pariwo àdúrà kọ́kọ́ olúwa máa bọ̀ mi mo fẹ́ rí ọ láàárọ̀ bàbá mi ni ọ mo fẹ́ rí ọ mo fẹ́ rí ọ ayọyọyọyọyọyọ. Baba, come to my side. Baba, máa pọ̀ lọ́dọ̀ mi. Baba, máa pọ̀ lọ́dọ̀ mi. Baba, my pọ̀ lọ́dọ̀ mi. Baba, máa pọ̀ lọ́dọ̀ mi. Baba, my pọ̀ lọ́dọ̀ mi. Baba, máa pọ̀ lọ́dọ̀ mi. Baba, my pọ̀ lọ́dọ̀ mi. Baba, máa pọ̀ lọ́dọ̀ mi. Baba, my pọ̀ lọ́dọ̀ mi. Baba, máa pọ̀ lọ́dọ̀ mi. Baba, máa pọ̀ lọ́dọ̀ mi. Baba, máa pọ̀ lọ́dọ̀ mi. Baba, máa pọ̀ lọ́dọ̀ mi. Baba, máa pọ̀ lọ́dọ̀ mi. Baba, máa pọ̀ Baba, máa pọ̀ lọ́dọ̀ mi. Baba, máa pọ̀ Baba, máa pọ̀ lọ́dọ̀ mi. Baba, Baba, máa pọ̀ lọ́dọ̀ mi. Baba, máa pọ̀ lọ́dọ̀ bàbá fàdà máa bọ̀ lọ́dọ̀ bàbá fàdà máa bọ̀ lọ́dọ̀ bàbá fàdà máa bọ̀ lọ́dọ̀ bàbá fàdà máa bọ̀ lọ́dọ̀ máa bọ̀ lọ́dọ̀ èké ajamasadali kaba elimeke baruke dayamasada ẹ gbàdúrà kejì. pray the second prayer. agbára tó tó ògo olù. power is sufficient to his glory. ọ̀pọ̀ lógo. someone who has glory they don't have power to His glory ẹlòmíì kọ́lé. some built house. ó kù díẹ̀ kó parí. he never want to complete it. ó jáde láyé. and he died. torí ò agbára tó tó lò. because he didn't have power to use the glory. ẹlòmíì gba promotion. some are promoted. ọgbà tán láìsàn bẹ́ẹ̀. after I fancy. torí ò lágbára tó tó lò. because he didn't have sufficient power to use glory. agbára ni wọ́n fi lò. they use power to use glory. torí ayé agbára because he is the word of power. agbára tó tó wọ́n lò. ọyà bọ́ọ̀lù alẹ́. power of come alive. power of power alive. power that is sufficient to use glory. agbára tó tó kẹ́ni sọ. power that is sufficient his glory. Like surveillance his glory. Bọ́ọ̀lù ayé. Fall upon glory. Bọ́ọ̀lù ayé. Fall upon my life. Agbára. Power. glory. Bọ́ọ̀lù ayé. Fall upon my life.

Follow me. Follow me. Power. Follow me. Power. Follow me. Power. Follow me. Power. Follow me. Power. Follow me. Power. Follow me. Power. Follow me. Power. Follow me. Power. Follow me. Eke kujama sadali kapa. Azali ke berwe meke badaya masadali kapa obìnrin kan kọ́ ilé ń bọ̀ wá wẹ ilé nílé ó pọ̀jọ́ mẹ́wàá tẹ́ wà lé ó sì yọ̀ ṣubú bẹ túbú Amẹ́ríkà ó sì kú síbẹ̀ ibẹ̀ náà wọ́n sì òkú ẹ̀ sí wọ́n bá kọ́lé lé òkú kan lé ó ní ògo kò lágbára sí òkú ẹ gbàdúrà ẹ kígbe ibi tí mo dé yìí wà á máa bínú sọ agbára tí ọ̀la ọ̀nà tí ayé dì mí yé dú èké yá má kàbàdá yá lì mèkè varuma ah! the name of Jesus. Power that opened the way that the flood. That the flood against me. Oh, Ọya bọ́ọ̀lù. Power that opened my life. Agbára tí ó lọ. Power that opened my way. That Tí ọ̀tá dí mẹ́mẹ́. The enemies of blood. Ọya bọ́ọ̀lù ayé mi. Láàárọ̀ yìí ni. Agbára tí ó lọ. Ọya bọ́ọ̀lù ayé mi. Ọyọ yọ yọ yọ yọ yọ yọ. Agbára agbára tí ó là agbára tí ó là agbára tí ó là agbára tí ó là ọyọ wọnú agbára tí ó là ọyọ wọnú agbára tí ó là ọyọ wọnú agbára tí ó là wọnú mi wá agbára tí ó là wọnú mi wá wọnú mi wá wọnú mi wá wọnú mi wá wọnú mi wá wọnú mi wá wọnú mi wá wọnú mi wá. náà mi wá ìwọ náà mi wá ìwọ náà mi wá ìwọ náà mi wá ìwọ náà mi wá ìwọ náà mi wá ìwọ náà mi wá ìwọ náà mi wá ìwọ náà mi wá ìwọ náà mi wá ìwọ náà mi wá ìwọ náà mi wá ìwọ náà mi wá ìwọ náà wá ìwọ náà wá ìwọ náà wá ìwọ náà wá ìwọ náà wá ìwọ náà wá ìwọ náà wá ìwọ náà wá ìwọ náà wá ìwọ náà wá ìwọ náà wá ìwọ náà wá ìwọ náà wá ìwọ náà wá ìwọ náà wá ìwọ náà wá ìwọ náà mi wá. Emikeru emeke badaya masada likapa. Ẹni àdúrà yẹn. Change the prayer. Ẹ̀mí mímọ́. Holy Spirit. Wọ̀ lágbára tó tayọ. Give me outstanding power. Wọ́n bọ̀ wá. Àbíbá. Ohun ọmọ jẹ gbé rẹ. What you know beyond a minute you use call it master. Ohun fi jẹ gbé rẹ ọmọ jùlọ. What you have that makes it. Oní ẹgbẹ́ rẹ fi pè ọlọ́gbà. That's why your man address a master. Ohun tí ọbẹ̀gbẹ̀ rẹ mọ̀ bákan náà. If you are equal with the dog mate, they call you friend. Ohun tí ọmọ tún ẹgbẹ́ rẹ. Why you don't know your mate? That's why you carry the bag of the mate. Power and understanding. Ẹ̀mí mi tó tayọ bọ́ọ̀lù ayé mi màá máa mi ara agbára tó tayọ ẹ̀mí tó tayọ bọ́ọ̀lù ayé mi agbára tó tayọ ẹ̀mí tó tayọ bọ́ọ̀lù ayé mi ọ̀yọ́yọ́yọ́yọ́yọ́ tayọ bọ́ọ̀lù ayé bọ́ọ̀lù ayé agbára tó tayọ ẹ̀mí tó tayọ agbára tó tayọ outstanding power ẹ̀mí tó tayọ outstanding spirit bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù bọ́ọ̀lù ala ẹ̀mí tó tayọ outstanding spirit bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù bọ́ọ̀lù ala ẹ̀mí tó tayọ outstanding spirit bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù bọ́ọ̀lù ala ẹ̀mí tó tayọ outstanding spirit bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi agbára tó tayọ bọ́ọ̀lù ayé mi agbára tó ta ni bọ́ọ̀lù ayé mi agbára tó ta ni bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi èké du ajá bá sàdá ẹ bínú o ẹni tó lè gbàdúrà ẹ jẹ́ ó gbàdúrà gbé mi jáde láàárọ̀ níbi ayé gbé mi pamọ́ sí ibi tí wọ́n ṣe kéde àdáyé kẹfà yamasa níbi ayé gbé mi pamọ́ sí bàbá gbé mi jáde láàárọ̀ ibi tí wọ́n gbé mi pamọ́ sí olúwa gbé mi jáde olúwa gbé mi jáde olúwa gbé mi jáde yọyọyọyọyọ ayé ọdẹ gbé mi jáde bàbá gbé mi jáde bàbá gbé mi jáde bàbá gbé mi jáde bàbá gbé mi jáde bàbá gbé mi jáde bàbá gbé mi jáde bàbá gbé mi jáde bàbá gbé mi jáde bàbá gbé mi jáde bàbá gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde nínú àhámọ́ ayé ibi tó gbé mi. My father, take me out. My father father, take me out. My father, take me out. Baba, my father, take me out. Take me out. Baba, my father, take me out. Take me out. Baba, my father, take me out. Take me out. Olúwa, take me out. Take me out. Olúwa, take me out. Take me out. Olúwa, take me out. Take me out. Èkéyà Màsádà ayé fi mí pamọ́, wọ́n tọ́jú mi síbi kan ẹ̀mí mímọ́ gbé mi nìjà kò gbé mi jáde. ayé fi mí pamọ́ ó tọ́jú mi síbi kan ẹ̀mí mímọ́ gbé mi nìjà kò gbé mi jáde ò tí ì rẹ́dì. you are not ready yet. wọ́n fi jéhù pamọ́. they hid jéhù. elijah wá jéhù. elijah sọ pé jéhù. orí jéhù. he couldn't find him. gbogbo bíi jéhù wà. the arẹ́fẹ́ jéhù was. ojú akéyẹlé yìí lọ. it was not just jéhù. bẹ́ẹ̀ fẹ́ jagun. he don't fight battle. torí olórí ogun ni. because he is a kind of battle. wọ́n máa rí. they will see him. bẹ́ẹ̀ bá fẹ́ ṣe lóore. why don't you favour him. wọ́n rí. you be not to be found. makibada yamasa. in the name of Jesus. elijah gbé òróró fẹ́ elijah gave elijah. elijah tó wá jéhù. elijah olúwa jéhù. for thirteen years. orí couldn't find jéhù. ọjọ́ lọ lórí jéhù was in the dungeon. Wọ́n rí mi rí. They couldn't see Ayé fi mí pamọ́. Wọ́n tọ́jú mi ti bìbọ́. Ẹ̀mí mi máa gbé mi níjà tó gbé mi jáde. Ayé fi mí pamọ́. Wọ́n tọ́jú mi ti bìbọ́. Ẹ̀mí mi máa gbé mi níjà tó gbé mi jáde. Ayé fi mí pamọ́. Wọ́n tọ́jú mi ti bìbọ́. Ẹ̀mí mi máa gbé mi níjà tó gbé mi jáde. jáde lọ́wọ́. Oh, Lord take me out this morning. Ibi ayé gbé mi pamọ́ sí. We are not hit me. Bàbá mi. My father. Ẹ gbé mi jáde. Take me out. Bàbá mi. My father. Ẹ gbé mi jáde. Take me out. Nínú àhámọ́ ayé. In the country of the world. Bàbá mi. Oh my father. Ẹ gbé mi jáde. Take me out. Ẹ gbé mi jáde. Take me out. Ẹ gbé mi jáde. Take me out. Ẹ gbé mi jáde. Take me out. Ọjọ́ yọ yọ yọ yọ yọ yọ. Ede yeke pàgbà. Ajaja ẹ pé àwọn ènìyàn wọlé ẹ sí àrẹ èmi mẹ́kẹ̀ bọ́dà yà mà sẹ́ni ẹ gbé mi jáde bàbá gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde bàbá gbé mi jáde bàbá gbé mi jáde bàbá gbé mi jáde bàbá gbé mi jáde bàbá gbé mi jáde bàbá. Bemi dade baba hada. Bemi dade baba hada. Bemi dade baba hada. Bemi dade baba hada. Bemi dade Olúwa. Bemi dade Olúwa. Bemi dade ekeda yama sadali kaba. Adali eke baru masadali. In the name of Jesus. ẹ tún àdúrà yẹn gbà. repeat the prayer. ẹ wá jẹ́ àkó mọ́. let us hurry together. gbé iṣẹ́ mi jáde. o oh, lọ bring out my business. wọ́n lè release èèyàn kan. they ma release and they bind his business. a máa káàkiri tí wọ́n wà ní ọ̀rọ̀ rẹ̀. he will be parapolated they will not know his work. wọ́n lè wọ́n lè wọ́n lè wọ́n lè yọ̀ǹda sí èèyàn. they his business be lifted. ògbọ́n kẹ́ni iṣẹ́ rẹ̀ dìde ọ wà nínú àná. your son is going to be the dungeon ẹ bínú gbé mi jáde gbé iṣẹ́ mi jáde gbé ọmọ mi jáde gbé aya mi jáde gbé olóore mi jáde nínú àhámọ́ ayé bàbá ẹgbẹ́ wa jáde ọyọyọyọyọyọyọ. Yeah, yeah, yeah jáde togotogo gbé mi jáde olúwa gbé mi jáde olúwa gbé mi jáde olúwa gbé mi jáde gbé mi jáde. The creator said we should pray this prayer. We are going to pray it once. The arrow of misbehavior. How about my body? Hey! Eh bien, mais ça. Car il met ses dans les cabards. Varsity. Queen Varsity. Oh, Varsity. She was having misbehaviour. arrow. Oh, she said. She misbehaved. Ruben. Ruben. Oh, Varsity. Arrow misbehaving. Simon àti Levi. Simon and Levi. Oh, Varsity. Arrow misbehaving. Ẹ má gbàgbé. Don't forget. Wòlíì ni Mose. Mose was a prophet. Ẹni tí Olúwa ń lò ní. He that God was using. Ṣùgbọ́n Varsity. But misbehaving arrow. Ó jí ọ̀dà ọ̀pá pàtà. Made him to eat the rock with a star. Ẹ̀kẹ́. Shout. Ẹni lè fọ. He that can talk. Ìwọ Varsity. You arrow misbehaving. Kí ló ń ṣe lára mi? Ọ̀yá jáde. Ọ̀yá jáde jáde wọ́jà jáde wọ́jà jáde wọ́jà jáde ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́. kí ló ṣe lára kí ló ṣe lára elime kebaruwa ajaba sadala ezuke ruke ya atani elime kebaruwa akayaba sadala ekenye mekeba. Ele me quebrou. Aja basabana. Ele me quebrou akida masada elike beda aja masada na ebi keda aja masada iwọ ọba asize jáde lára iwọ ọba asize jáde lára iwọ ọba asize jáde lára jáde lára jáde lára jáde lára jáde lára jáde lára jáde lára jáde lára jáde lára jáde lára jáde lára jáde lára.

jáde jáde jáde èké. shout aloud. Turn the prayer. we will pray it once. the spirit of failure. ọya jáde lára. no matter my body. failure and disappointment. a máa pààyàn. kills. máa da you will be experiencing something. and they will just say no. it kills. a máa da patensi it can give some hypertension. it gives us an hiv. disappointment. He never said that it's glorious. He said that it's not glorious in his life. Ìjákulẹ̀. Disappointment. A máa mú yàn rìnrìn àjò. And most of the people do not deal with tears. Ẹ̀kẹ́. Shout. Ìwé mi. of disappointment. Kí ló ń ṣe lára mi? What are you doing in my body? Ọya jáde. Come out. Ìwé mi. Use me of disappointment. Kí ló ń ṣe lára mi? What are you doing in my body? Ọya jáde. Out. Ìwé mi. Use me of disappointment. Lára mi. In my body. Ọya jáde. Come out. Ọya jáde. Come out. Ọya jáde. Come out. Ọyọyọyọyọyọyọ. jáde lára mi. ẹ pé àwọn ènìyàn wọlé ẹ sí àbúródàmù ẹ sí àrẹ ẹ sí àrẹ èké dájà màsàdà ẹ̀mí ìjákulẹ̀ jáde lára rẹ ẹ̀mí ìjákulẹ̀ jáde lára ẹ̀mí ìjákulẹ̀ jáde lára ẹ̀mí ìjákulẹ̀ jáde lára ẹ̀mí ìjákulẹ̀ jáde lára jáde lára jáde lára jáde lára jáde lára ẹ̀mí ìjákulẹ̀ jáde jáde jáde jáde jáde jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde èké jẹ́ mẹ́sẹ̀dá ẹ tún àdúrà yẹn gbà. repeat the prayer. àwọn tó bá rí ìjákulẹ̀ rí láyé. those experience the family life. àwọn lọ́nà bó ṣe rí. they will know it is. obìnrin tó ti ń bọ́kùnrin rẹ̀ a woman that is the one who tẹ́fẹ́ fẹ́ra wọn. they about to get married. tẹ́tí jọ ní ọdún mẹ́ta. they have cost about three years. bọ́kùnrin yẹn wá kó kó kó sí ma. and the man just called her like so much interested. ẹbí léèrè. ask her. bó o ní ìjákulẹ̀ sí. what is disappointment all about. ẹni o ṣe introduction. he that did introduction. tí ọkùnrin yẹn wá ní. and the man said to her. o ṣe mọ́lẹ̀ introduction. ẹ lọ bá ẹnikẹ́ni ń jẹ́ ìjákulẹ̀. ẹ lọ béèrè. go ask. lọ́wọ́ ẹni tó kọ́kọ́ tó sọ tó fowó búráìbù tí ah, mo fi lọ́kàn balẹ̀ kọ́ máa bọ́ sí lọ́wọ́ pé wọ́n tẹ́lẹ̀ àti fẹ́lẹ̀ ẹ béèrè pé bó o ló ṣe rí ẹni tó travel out tó lu America. obìnrin yẹn ta assured. wọ́n ta gbogbo rice two hundred bags ó pín owó ó fi létí ń gbélẹ̀ She wá dá Amẹ́ríkà port of entry wọ́n wá dá padà wọ́n wá padà ẹbí léèrè màá ní bò ní màá ní òye mi màá ní bò lẹ́wà lamẹ́ríkà mo ládẹ́lùbí lẹ́wọ̀n wáyé mo ní tádẹ́lùbí ni ni ah! mo ní bẹ́ẹ̀ ni ó ní owó ojó ni mo ti pè tán ó ní mo ti dé padà ilé àbúrò mi ni mo dé sí toró bá ìjákulẹ̀ pàdé àṣẹjáde mo sọ tẹ́lẹ̀ gbogbo ẹ̀fà ìjákulẹ̀ lára mi lára mi lórúkọ jẹ́ ó jáde láàárọ̀. Oh! In the name of Jesus. Adali keberu amasada. Ah ah. Eboni. Eh, I said. Agbára ọlọ́nka. The power of God is sufficient. She said I know. Mo ní òsì I said there is nothing you cannot do. Ó ní lóòótọ́ said it's true. Ó ní ṣùgbọ́n tí o lè But he will not do for the practice. Torí kò ti rí ìjàkúrẹ́. Because she has experienced it. She doesn't believe in anybody again. What dé port of it? She just born a veteran. Wọ́n ní bo ní lọ. They say where you going. Ó lọ́dún ẹni báyìí. said he goes to office. Wọ́n gba nọ́mbà ẹni yẹn. Wọ́n sì dá dúró. Fún wákàtí kan. For an hour. Wọ́n pẹ́ ní ìyẹn títí. They call that person. Ẹni yẹn The boy pick up. Ah mo sọ tẹ́lẹ̀. I prophesy. gbogbo tí a yẹ kó jọ. all what they are taking away. tí wọ́n fi ń jẹ̀mí àti ẹ̀kulẹ̀. that made us be. àṣẹ jáde iná gbé jáde náà. ẹ sà ẹ má mi ara ẹ tó gbà mo ṣàlàyé fún ọ mo ní mo mo fi obìnend èmi ni mo rán ní ond mo máa ń sọ ní ọ̀nà èmi ni mo rán ní hnd ó parí ond ó parí hnd èmi mo tún ní sẹ́wọ̀ lọ fẹ́ ṣe àmọ́ ti mọ àwọn ẹbí ẹ̀ àwọn ẹbí ẹ̀ ti mọ̀ mí ọdún bí ọdún mẹ́fà ni mo fi fẹ́ ilé mi ní ń gbé o mi ò sí lásán wò tọ́ba lọ yá ẹ̀sùn mọ́ mi màá ló ń jẹ tẹ́lẹ̀ fẹ́ jẹ àìkánjú jẹ nígbà ọ̀jẹ̀ pẹ́lẹ́ mi náà lọ wa àṣeyọ dàmí kú. and even if she would fail me nígbà mo débẹ̀ ó ní mo ti rí èèyàn gidi ó ní mo ti wádìí ọ̀rọ̀ rẹ̀ ó ní wọ́n lò lóko wọ́n sọ fún mi pé o lè dìde láyé àkí abada yamasada àṣẹ jáde sí ọ gbogbo bí wọ́n ti tẹ́ bẹ́ẹ̀lú rẹ̀ tí wọ́n ti ní òṣogbo lára rẹ̀ talẹ́ ni ó sàmì ó yẹ lọ di ògo nílò bíbélì pé ibi a ti kọ̀ sílẹ̀ kó bẹ́ẹ̀ tí ẹnìkan náà ò béèrè rẹ̀ ó ní òun sọ ọ́ di òkú ayérayé àṣẹjáde ibi ayé ti yẹ̀yẹ́ rẹ̀ tí wọ́n ní òṣogo láyé rẹ̀ ta lẹ́ni ó sàmì ó yẹ lọ di ògo níbẹ̀ mo bá délé ẹ lọ́jọ́ ọjọ́ sunday. on sunday i went to her house. mo wá kí ọ. i met to greet you. ó ní mo. she said what do you ó ní òṣogbo lára. you are not glorious. ó ní mo ti rólógo. i have seen a glorious family. ológo mo fẹ́ i want to marry a glorious family. ó ní wọ́n lò lè dìde láyé. i was thinking about her eyes. pé oko yín. that village. ibẹ̀ ló ti lù gbà. that's why you use your time. ó lè bẹ tí mo ti ń gbèkú. i am living in lagos. mo bá dọ̀bálẹ̀. i consulted. mo bá bẹ̀. i beg her ó mú fóònù ló pe ẹnìkan ẹni yẹn ṣe dé ọkàn jókòó lẹ́sẹ̀ rẹ̀ ni mo ní lójú mi náà mo lẹ́ni sí mọ̀ nfẹ́ ni ó yẹ look at me ó ní this ọ̀dàpẹ̀ oníkáyọ̀ ni ó tún tẹnu bọ̀ lẹ́nu mo bá bu sẹ́kún mo ní gbé mo wọ mọ́tò mo dé Ìkòròdú Ìkòròdú gara mo rìn láti Ìkòròdú gara mo dí Ògìjó mi ìmọ̀ pé mo rìn mọ̀kàn lọ náà mọ̀kàn lọ náà ìgbà mo dógìjó ẹnìkan wá fẹ̀gbẹ́ gbà mi ó ní sọ́ọ̀rì mo ní níbo mo wà yìí ah. hm. ìjákulẹ̀ àṣẹjáde sí ọ gbogbo ọwọ́ ìjákulẹ̀ lára rẹ bó o bá sàmì ọwọ́ yẹn bá iná jáde ìdẹ́gẹ́ yẹn ní sádàlíà àdàlíkẹrù mẹkẹ fada ya masada ó ní ẹ mọ bí ẹ ó ní sẹ ríran ni ògìjó lẹwà yìí ó ní bo ní jó gìjó ó ní bo òrò ni ó ní ebè tó gbèbọ̀ nbọ̀ pé ó ní sẹ́ẹ̀mẹ̀ pé yaba pọ̀lọ́ ogun yẹn lẹ̀ ń bọ̀ wá sórí ìdúró mo ní mo ti rìn lórí ogun yẹn mo ti dókìjó ah. mo wá ara bọ́tú wọ́tà mo tu orí ah, mo mu díẹ̀ mo wá jókòó pé ẹni bá torí omi ẹgbẹ̀rún omi ọ̀tọ̀ mo wá mo wá fúnra mi mo advice ara mi pé disappointment kọ́ ni problem o ṣùgbọ́n problem ni ẹni tó disappoint bọ́ bọ́ níbi tó fi ọ sí bọ́ bá bọ́ níbi ó fi ọ sí á ní mo ti sọ pé ò lè fi ọlọ́run ló ní fi rẹ̀ àkíyàmásádàl Samaria. Èdùyà kẹrù mẹ́kẹ̀fà. Wọ́n bú ọ̀fà ìjákulẹ̀. Lára èmi àti ẹ̀. Iná gbé jáde ke yama sadali kapa adada geru gege elu meke fada yama sada obìnrin mi bá ọkọ jìyà nígbà ọkọ dìde tó ọkọ jàkulẹ̀ torí ìjàkulẹ̀ ń bẹ lára rẹ̀ àwọn sọ fún ọkọ pé mo fọ lẹ́kọ̀ọ́tù ọlọ́run ọ̀dà ọlọ́run òsì yọjú torí kò lologun la ẹnì kò ké ẹgbẹ́ ẹgbẹ̀rún rẹ̀ sọ́dọ̀ ọgbàdúrà fún yà ẹni ọgbàdúrà fún yà wọn gbé kọlu ẹ̀ wọn ó nítorí kéde ọlọ́run ó ṣèdájọ́ judging. Ọlọ́run kọ́ ló jẹ̀bi. Ara ẹ̀ ní problem wa. Àṣẹ́jáde mo pe Jésù. Ẹ̀mí ìjákulẹ̀. Lára ẹ̀mí àti ẹ̀. Ta ló sàmì? Iná gbé jáde náà. Amen àwọn kan ń gbàdúrà nínú rẹ̀ wọ́n gbàdúrà fẹ́ nìyẹn tán àwọn ìrántí ọlọ́run méje ni wọ́n gbàdúrà nínú rẹ̀ wọ́n ké mo dúró mẹ́ mo rì sí fukọ́ ó tún ọdún mẹ́rin àbọ̀ mọ́ mo rì sí fukọ́ ẹnìyẹn wá bá mi bí ó ní pray for me wọ́n ní abẹ́ gẹ́gẹ́rẹ́ mo ládùúrà rẹ ti gbà èké fàdà yà màsàdà gbogbo ẹ̀mí tó ní kọ́ ọmọ làágùn bí orí olórí ni kọ́ ọmọ jẹ́ bó o bá sàmì iná gbé ẹ̀mí yẹn mi lára ọlọ ó tún dúró ó ní your prayer has been àdúrà ti gbà ó ní rárá o you must pray for me ló tún rì sí fún kọ́ mi ìdálóhùn nígbà tó bí ten minutes oníkọ́lọ́ sùúrù fún ọ ọ̀rá àdógbà jésù olúwa wa lọ́ba dìde mẹ́wọ̀ ó lè fẹ́ máa lọ ó bá mú owó one thousand pass hundred thousand lọ́ba nà sí mi ó ní thank you sir ó bá kọjú sáwọn tí ó ní God bless you sir ó ní wàá padà wà dúpẹ́ tí mo bá ń retí bá ti bọ́ sí ní ọba lọ tán bàbá kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́ba ara tí mò ń sọ pé láti jẹta tó ń ti dé bóun ṣe ń gbàdúrà fún yẹn jẹun jẹun fẹ́ lomi lówó wo ẹni tí ó gbàdúrà tí ìrì ti kú kọ ó ní wọ́n lọ fún lówó ẹnìkan ní irú ẹ̀mí wo ló ti ẹ̀dárí òjò gan wa ó yẹ kí táyà mọ́tò rí òjò lọ́nà kan mọ́ ti dèbí ah. mo ní ogun yín ní ọ̀sẹ̀ ẹ̀mí tí ń bẹ lára rẹ ní ọ̀sán sẹ́wọ́n fún ẹ̀ nígbà kan sẹ́mi ni mo gbàdúrà rẹ̀ ṣùgbọ́n torí pé ẹ̀mí kan bẹ lára wọn tí kì í jẹ orin rẹ̀ mo sọ tẹ́lẹ̀ ẹ̀mí tí kì í jí fún ẹ̀mí tí kì í jẹ ire ẹ̀mí tí kì í gba ire tó ń bẹ lára èmi àti ẹ bó o bá sàmí ó bá iná jáde sẹ́ẹ̀lẹ̀ tó àdúrà yẹn gbà ìwé mi ìjákulẹ̀ jáde lára mi àwọn ènìyàn wọlé ẹsẹ̀ àpúrógàmù àkẹ́yàmàsádà ìwé mi ìjàkulẹ̀ jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde ọyá jáde ọyá jáde ọyá jáde ọyá jáde jáde ọyọ jáde ọyọ jáde ọyọ jáde ọyọ jáde ọyọ jáde ọyọ jáde ọyọ jáde ọyọ jáde ọyọ jáde ọyọ jáde ọyọ jáde ọyọ jáde.

elikeru emeke badaya masada ẹgbẹ́ yẹn lé ilẹ̀ yọkan. very so much. olúwa dìde láàárọ̀ yìí. hold on this money. kémi náà ò lè dìde. for me to arise. Ah nítorí ọ̀rọ̀ mi. because of a matter. dìde. arise. kí n lè dìde. for me to arise. ìmẹ̀ ṣe ya màkà bàbá. arise o lọ. olúwa dìde. olúwa arise. mo fẹ́ dìde. I want to rise up. olúwa dìde. olúwa arise. kí n lè dìde. for me to rise up. ọmọ tẹnumọ́. retain it. ẹ̀mí mi máa dìde. Holy Ghost arise. kí n lè dìde. for me to arise. ẹ̀mí mi máa dìde. Holy Ghost arise. mo fẹ́ dìde. I want to rise up. olúwa dìde. olúwa arise. gbẹ̀mí dìde. for me to arise. olúwa dìde. olúwa arise. kí n lè dìde. for me to arise. olúwa dìde. olúwa arise. gbẹ̀mí dìde. for me to arise. olúwa dìde. kí n lè dìde. for me to arise olúwa dìde bẹ́ẹ̀mi dìde ọjọ́jọ́jọ́jọ́jọ́. Ekeru emeke bada yabasa. Ee, baba dìde, baba dìde. Arise o Lord. Bàbá dìde. Arise o Lord. Bàbá dìde. Arise o Lord. Bàbá dìde. Arise o Lord. Bàbá dìde. Arise o Lord. Kélé dìde. Commit your rise. Bàbá dìde. Arise o Lord. Kélé dìde. Commit your rise. Bàbá dìde. Arise o Lord. Kélé dìde. Commit your rise o the prayer. ẹ gbà pastor yẹn me. ó ní ṣé ire ń bẹ nínú ìpè. he said is there goodness in ministerial work? I said yes ó ní sí ọlọ́run gbọ́ àdúrà. he said thank you God do answer prayer. mo ní gbọ́. I said yes. ó ní sẹ́ máa ń dáhùn. he said yes. he mo ní máa ń dáhùn. I said yes he do answer. ó ní tó nípe. he said does he have calling. ọlẹ́ nípe. I said yes he do. mo ní gbòòlẹ̀ bẹ̀rẹ̀ sẹ́yìn. why this doctor to me say that. ó ní láti thirty something years. he said for the past ten years. mo ní kí ló so why. ó ní wọn bo ní twenty thousand. he said he has not been giving twenty thousand naira before. ah wọ́n ní tó fi wá béèrè ni. that's why yes wa. torí pé ayé jókòó lè mọ́lẹ̀. because they sat on it. torí olúwa ò tí dìde. because God is yes right. ẹnìkan sàmì. somebody can say amen. láàárọ̀ yìí. this morning. nítorí ọ̀rọ̀ èmi àti ẹ. because of a matter. olúwa dìde sọ̀rọ̀ wa. amen. ekedu eyemeke fada yamasada ẹni tó mọ wá bá mi. he that brought to me. ó ní bàbá mi ni wọ́n. he says my father in the Lord. ó ní is my spiritual father. bàbá mi ni olúwa ni. ó ní olúwa lò wọ́n fún mi. God use it for me. ó ní kò sí tó lè ya ìrìn àti wọn. there is nothing can separate us. ó ní gbòògùn wọn lé. one is not stop. ni mo gbé ọwọ́ bá yín. I brought him here. ó ní ẹ ń gbàdúrà fún wọn. please help me to pray for him. ó ní ikú wọn. his death. ikú mi ni o. is my death. ó ní àwẹ̀ wọn. his fasting. ó ní àjọgbàlẹ̀ mi àti wọn. we have to fast together. ó ní mo lè kú torí ọ̀rọ̀ wọn. I can die because of his matter. Mm mo bá gbàdúrà fún bàbá yẹn bí n ti jáde tẹ́ lẹ́nu chọ́ọ̀chì ó sọ fún bàbá yẹn ẹni sùúrù mọ̀ ń bọ̀ ọba sáré padà wá ó ní bàbá mo gba sẹ́kàn mo fẹ́ fún yín dà mẹ́wàá ọba kó fifty thousand fún mi mo ní bàbá rẹ kí ni òjò fún ó lẹ́mìí mi ò ní mọ̀ ní ìṣẹ́wọ́n lórí mo ní ẹ bọ́ sọ pé ẹ jọ fún mi ẹ̀mí kan bẹ lára rẹ. there is a spirit that I possess. ọgbà kọ dààmú kó lóore. he made you struggle and never compare with ọgbà kó lóore ọsẹ jọ. but he didn't make them to compensate you. orí àṣẹ bó o bá sàbí ó bá iná jáde. torí mo ní so gbàgbọ́ pé olúwa ń lò mí. do you believe God is using me. ó he said yes I believe. so gbà pé ọlọ́run lè lò mí do you believe God can use me for you. ó he said yes. wá wò mí. behold. bàbá yẹn ní ogun kan lá. that man be battle. bọ́ ọ bá ṣe lóore tó kọjá twenty thousand. twenty thousand. ó ní problem. you have problem. ṣùgbọ́n àṣẹgbé àṣẹbí. authority sọ̀rọ̀ kọ́ni. iná gbé iná gbé pàápàá ọ̀pá gbé ọ̀pá gbé. ejò gbé ogbò. igi gbé irin jáde. the wood brother. màá gbàdúrà fún ọ. I will pray for you. màá dá ọkọ jálẹ̀ mẹ́ta. I will cross you three times ìwọ máa fún ní fifty thousand. you will give him fifty thousand. ó bírèkì ègún lára you will break his course. èmi ó dá ìwọ kọjá. I will cross you. nígbà mẹ́ta. three times. màá wá break ègún tó lè dá òdúró. I will break the course and mistagrate you. ọgbẹ́ tá a lè dá lò. that is the wisdom we can apply. ó ní bá sọ bẹ́ẹ̀. he said so. mo bá ní ọlọpìn àwọn. I told him to call him. ọba tó pin àwọn wọlé. he called him. mo bá ní okòwò fún. I said you give him money. ó ní okòwò. bàbá bá dọ̀bálẹ̀. wọn ò tí ì já owó wò. he said so. mo ní ẹ̀ka. wọ́n bá ń kà. nígbò pé fifty. wọ́n ní kí ni kí mo ní owó yín ni. ọmọ yín náà ló ló fẹ́ fún mi pé òun fẹ́ fún yín kí ègún kan bàjẹ́ lára ó ní àwọn ẹjọ́ wá ni ó ní òun sanwó ọ̀kadà táwọn ègún débi. that is all I pay for the bike man ọmọ yẹn ọ̀sánwó bàbá lọ́sánwó ó lọ lọ sanwó ẹ̀ mo nítorí pé ogun yín ọ̀sẹ̀ ni wọ́n wá ní ìwọ dọ̀bálẹ̀ jẹ́ ń dá ọkọ já tí n bá dá ọkọ já nígbà mẹ́ta ogun tó lè jà ọ́ ọmọ àṣẹ́kù bàbá gbèdéke tí wọ́n fi ọ́ sí pé wọ́n gbọ́dọ̀ sí ọ́ lóore twenty thousand ayé ẹni parí rẹ fẹ́ parí ẹ pé ọ̀rá ni ó gbàdúrà gbèdéke tí ayé fi èmi àti ẹsẹ èké yé mẹsẹ dájà kápá mo bá sàmì ayé wa jáde. Edama sali kapa ọmọ wòlíì kan ń tẹ̀lé àgbà kan èmi àti wòlíì àgbà yẹn jẹ́ wòlíì olóògbé mi bọ́jà january àgbà kan olúwa ó sèlè olúwa ní kí n wú ọmọ yìí kí n wú ọmọ yìí o ogun kan bẹ tí wọ́n fi ṣe o wọ́n ní jí ó ní ibùjókòó wọ́n ní jí ó rà àánú ó ní kí ìdẹ̀wà wò twenty and field oh, ten naira ni wọ́n fi parí iṣẹ́ ayé rẹ̀ pé kọ́ mọ̀ rìn kí ayé ten naira kò sáànù bẹ̀ mọ̀ wá ní sórí ten naira ó lò lẹ́yọ̀ kan olúwa ní kó pé mẹ́ta ó yípo bí ní mẹ́ta ó sọ̀ kan lẹ̀ ó yípo bí ní mẹ́ta ó sọ̀ kan lẹ̀ bọ́bá di àárọ̀ bọ́bá dé gbòòrò ó sọ̀ kan lẹ̀ kán lè jí ọ̀rọ̀ nàná ẹ̀wọ̀n ayé fi ba ayé ògo jẹ́ àṣẹjáde ohun tí ayé ṣe láti dá ọ dúró mo pin ọlọ́run àwọn àbọ̀dé olúwa gbèmí láàárọ̀ elukebede yemekeba ayamasadani kapa ẹdadari egegerue enumasaya kapa adalikeru mekeba ohun ayé ṣe láti dá ayé mi àti ayé lọ olúwa gbèmí láàárọ̀ ibi adé yìí. we are. ìgbà méje là ń lọ. seven times you are going. má tẹ́ra rẹ o. don't deceive yourself. má tẹ́ra rẹ o. don't deceive yourself. láàrin ìgbà méjèèje. within seven times. àwọn kan máa gba ìyípadà. some people receive transformation. wọn ò sì ní wà bákan náà. they will not be the same again. ẹ ọwọ́ yẹn sókè. raise up your hand. olúwa jọ̀wọ́ bójú wo lẹ́ẹ̀ olúwa jọ̀wọ́ bójú wo lẹ̀ yíjú ọjọ́ padà. life. ayé tó ń gbé tí wọn di oníbùdó. the life of the matrimonial. ayé tí wọn di olọ́mọ. the life of a child. ayé tí wọn di oníṣẹ́. the other world. ayé tí wọ́n sọ̀rọ̀ ìrìnàjò rẹ̀ dòfin. the empty your journey. ẹ jẹ́ ń gbé délẹ̀. bí n bá ti kọ́ délẹ̀. bí n bá ti kọ́ délẹ̀ ẹ̀yin náà gbé ìgbà kejìlá ń lọ yìí olúwa jọ̀wọ́ bójú wọlé o olúwa jọ̀wọ́ bójú olúwolẹ o yíjú ọjọ́ padà kójò àánú mi rọ̀ ẹ pariwo. Oh! Kaluwa Masada. Ìgbà márùn-ún ló kù. Sí ọkàn rẹ̀ payá. Bọ́ ọba lè sunkún sí lọ́rùn sunkún sí. Bàbá jọ̀wọ́ bójú wọlé o. Olúwa jọ̀wọ́ bójú wọlé o. Yíjú ọjọ́ padà kójò àánú mi rọ̀. Ẹ pariwo. Olúwa jọ̀wọ́. ya dalikeruada eyalikeru egege ya dalikaba adadalikeru ege ya masada edali ekeru mekeba ayaya dadali ekeru makaba ayakeru ege ya masada adali ekeru makaba daya masada elukeru emekeru ege ya masada ẹgẹgẹrí ẹgẹrú àdàyà àmàsàdà olúwa yíjú ọjọ́ pátá òjò àánú mi rọ̀ ẹ pariwo. Olúwa. ìgbà mẹ́ta. He made three times. Ohun tí ó bá ná ọ láti bẹ lọ́dún olù. Bó bá jí omi jẹ́ ní. Máa fi bẹ́ẹ̀. Bàbá mi, jọ̀ọ́ bójú wọlé o. Ayérayé, jọ̀wọ́ bójú wọlé o. Yíjú ọjọ́ padà kó tó wá. Ẹ pariwo sí bàbá. Olú. padà kójú wa ló lè rọ. ó kù ìgbà méjì. èlé mẹ́sẹ̀ dájà kàfà àdádárì ẹgẹrú mẹ́kẹ́bà àdádẹ́gẹrú gẹ̀dàyà édi kèrí ẹ̀mẹ́sẹ̀ dà alimaku abada ayaya geru gedua elimeke badaya ekeru mekeba adaya masada elukeru emekeba elumekedaya masada alekerumekeba adaya masalia limasudaya ekibadaya masada elumekerugegedua akaya masada edalikeru emekeba yíjú ọjọ́ padà kójó wa náà la masadali akabaru masadali kapa ó kù ìgbà kan ṣoṣo èdè yé kẹrù makaba adadageru egege ya masada ẹdayali kẹrù makaba ẹduya alikapada akaya amakabaru amasada ekeru eke ya masadali kapa akiru ada ya masadali ada ẹdali kẹrù mekeba adada geru dua, akayama sadalikaba ɛdayali dua, akayama sada edokeru dua, ayama sada ɛdayali ekeriama akayama sada elu ekeruada madaya kerua ɛdadaya kerua elu ekeda madaya keda aria masadalia lima kuavanda aya masadalia ẹlúkẹrú ẹgẹdà akiya masadalia yíjú ọjọ́ padà ojú àánú mi rọ̀ ẹ pariwo. Olúwa jọ̀wọ́ bò. kabarua masadali kabada ya kadali kaba eduke ya masadali ya kaba ekeru emekeba ya masada elu mekebada adaya ali mekeba akeyeli ekeba ayama keru egeda ya masada osu mi o ọ̀rọ̀ mi dìde. bàbá team, mo madaya makaba ekeru ya masada adada keru keya edu keru mekeba aya masada edu kedu aya akidaya masada adaya keru keya ɛdada gerue eli meke barudu adaba sada edudu gerue da makaya masada elu ekeda akeya masada lima suada adaya masada lia elu gerue da. ake ayaba sada edunuge rueda ayaba ekeba eru ekeda ayaba sadalia ekerube ekeba akanyaba sadalia limatunda yaliakaba eke edeye limekeba enda yalimekeba ya ya ya elu adayani mekebarua akanyama sataria elumekeba edayama sataria akayanikaba edeyemekebada adayanikeweda ayamakaba elumekeba adayanikeda adayamakaba adayakerukeda ọlọ́run àwọn àpótẹ́ẹ̀lì láti gbìyànjú papa. Baba, Father. Bàbá. Father. Ayé ń kè wá mọ́ ọ̀la. They are mocking us. Bàbá. Father. Ènìyàn ń kè wá mọ́ ọ̀la. People are mocking us. Nítorí ẹ̀gàn rẹ̀. Because of the reproach. Láàárọ̀ yìí. This morning. Olúwa gbé wa dìde. Yeah. Enda yama salia. Edugeru geda. Akayama sada likapa. Edudugeru geda ya. Enda dime kebada. Aya kerue geda. Adama sada likapa. Baba. Nítorí ẹ̀gàn. Because of reproach. Nítorí ẹ̀gàn. Because of reproach. Olúwa. Hold on. Gbé wa dìde. Abdul Sọ̀rọ̀. Ẹ̀dùn ẹ̀kẹ̀ yá Masadaliya akayama kerua edugeru keke yama sada ekeda ayeye dadali kapa akiru egeda yama elukeru eda eka yama sada because of reproach nítorí ẹ̀dá because of reproach Oh Lord, gbé wá dìde elieke yamasada adaalika yamasada ya lieke dumekeba adadagegeya edudugerugedaya adalimakamaru eluekebadaya akiyamasada edaliekeruama akayamasada eduekeyada edalikapa akayamasa eduekeruada adadayamekeba nítorí ẹ̀ka. because of reproof ọ̀dà gbé wọn dìde. Orere gbogbo. Every good thing. Tí ayé wa ń sùn. That our love is crying for. Baba, Fàdà. Nítorí orúkọ rẹ̀. Because of your name. Àti nítorí agbára rẹ̀. And your power. Láàárọ̀ yìí. This morning. Olúwa yọ̀ǹda rẹ̀ fún mi.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 nítorí ẹ̀gàn because of dìde. Bàbá. Father. Bàbá. Father. Mo bẹ̀ ọ́. I beg you. Nítorí orúkọ rẹ. Because of your name. Nítorí agbára rẹ. Because of your power. Gbé wa dìde. Ẹ dá yàmá sàdánì Akiyama Sadalia. In the name of Jesus. Seda. In the name of Jesus. In the name of Jesus. Holy Spirit. Kí ló dé? What happened? Tí ọmọ ọba ń jìyà bí ẹrú. Why a prince of like a slave? Kí ló dé? What happened? Tọ́mọ aláṣẹ ò ráṣẹ lògbà. Why the What happened? Tọ́mọ Oh my father. Mo I beg you. Nítorí orúkọ rẹ̀. Father. I beg you. Nítorí orúkọ rẹ̀. Gbé wa dìde.

nítorí orúkọ rẹ bàbá mo bẹ̀ ọ́ gbé wa dìde ayé wa dìde ayé wa dìde ayé wa dìde ayé wa dìde ayé wa dìde ayé wa dìde ayé wa dìde àánú dé àánú dé.

àrí àánú gbà láàárọ̀ àdúrà wa gbà gbogbo ẹ̀yin tá a jọ gbàdúrà rọ̀ yìí gbogbo ẹ̀yin tí ẹ wà mí gbogbo ẹ̀yin tẹ́ wà lọ́la èké báyà má sàdá àdúrà wa gbà àdúrà wa gbà àdúrà wa gbà àdúrà wa gbà àdúrà wa gbà àdúrà wa gbà àdúrà wa gbà àdúrà wa gbà àdúrà wa gbà àdúrà wa gbà àdúrà wa gbà ògo ni fọ́rùkọ ẹni tí ọlọ́run lò fún program yìí. you that God is using for this program. ẹ ní sáláì yìí. you will never lie. ẹni tí ẹ ń partner pẹ̀lú program yìí. you that partner with this calling. ẹ rí ànúgbà. may you obtain mercy. ẹ rí ànúgbà. amen. ẹ ní ṣe lásán. amen. ẹ ní ẹ̀rí. amen. ẹ ní ẹ̀rí. amen. ẹ ní ẹ̀rí. amen. ẹ ní ẹ̀rí. amen. ọ̀nà yóò là wá. ẹ lọ ní ẹ̀rí. amen. ẹ lọ ní ẹ̀rí. amen. ẹ lọ ní ẹ̀rí. amen. ilẹ̀kùn ayọ̀ mi ti ṣí ọ̀run ti ṣílẹ̀kùn òre ẹ̀mí mímọ́ làlà ṣe pé iṣẹ́ tó dá ìkó lọ padà ó yá ẹ bá mi dúpẹ́. ilẹ̀kùn ayọ̀ mi ti ṣe. sọ̀rọ̀ yẹn sókè dáadáa. ọ̀run ti ṣílẹ̀kùn òre. lálá láṣẹ pé iṣẹ́. ẹ̀mí mímọ́ làlà ṣe pé iṣẹ́. ó dá ìkó padà. ọjọ́ ayọ̀ rẹ dé ọjọ́ ayọ̀ rẹ dé ọjọ́ ayọ̀ rẹ dé ọjọ́ ayọ̀ rẹ dé olúwa jésù olúwa wa aleluya méje o Hallelujah. Hallelujah. Yóò dá fún yín. Yóò dá fún yín. Yóò dá fún yín. Yóò dá fún yín. Yóò dá fún yín. Hallelujah. Pé nọ́mbà yìí zero eight zero. Zero zero. Five zero. Five zero. Two seven. Two seven. Five seven. Five seven. Seven nine. Seven nine. Oh eight oh. Zero zero. Fifty.

creator of of what. ẹ ní sáláyé ọ̀nà òní dímọ̀ yín bẹ́ẹ̀ ni yóò rí má gbàgbé jésù lolúwa you are blessed in Jesus name a pàdé láagogo méje ní alẹ́ nínú ìyanu ojú òní tì God bless you.